فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أوليائهم وترد على فقرائهم متفق عليه بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير أطلع تفهم اللهم lórí ìṣọ́ àti àgbo rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa ìjẹ́jọ́ rèé táǹtàtà pífẹ̀ tí a tọrọ sí abẹ́ ìṣọ́ àti àgbo ọlọ́run ọlọ́run tí wọ́n á ṣe wa kò di ọjọ́ òní àdàrẹ̀fẹ́ fọlọ́run abẹ́lẹ́ wọn bá tàn án lá ó jẹ́ kẹ́mi wa kó gùn lórí dáadáa khayrukum man tala umruhu wa hasuna amaluhu ẹni tó lóore jù nínú ẹ̀dá ìlọ́ntọ́pẹ́ láyé ọpẹ́ láyé iṣẹ́ rẹ̀ kò tún gbélé ayé ṣe ó tún jẹ́ iṣẹ́ dáa abẹ́lẹ́ ọ̀nà kọjá ká pẹ́ lórí dáadáa kọjá pẹ́ lórí ìjọsìn fún ọlọ́run. nírọ̀lẹ́ òní lágbára lọ́run wọ́n níbi tí aroko ti sí ibẹ̀ náà là á fàbọ̀ sí ọ̀rọ̀ lórí ìgbàká oní àláwọ̀ níjọjọ àtijọ́ ẹ̀dógún àti gbé nípa àwọn wo ni ẹ lẹ́tọ̀ọ́ láti gbà níbi ìgbàká abala tó wà kù ni pé àwọn olú ẹ̀ lẹ́tọ̀ọ́ láti gbà ní zaka ṣùgbọ́n ká tó lọ síbi eléyìí bàbá wa fún abáni ṣe àlàyé kan pé lóòótọ́ o ìyàrá mẹ́jọ lọ́lọ́ ní ká fi zaka ti fún kọ́ pọ́n dandan ó ṣe pé àwọn àrùn méjì ẹ̀jọ́ iná làákùn zaka fún bó ṣe ń ẹyọ kan ńlá bá rí kò sí ní tó burú a lè kó gbogbo zakat fún ìran kan ṣoṣo ní pàtàkì jùlọ síbẹ̀ ní tó bá bùkátà pọ̀ lásán wa ti sọ pé wọ́yà bí òòzò ní tìsọ́rọ̀ àlà wáhìdì mìíràn ọ̀pọ̀ náà a lè kan nínú àwọn àrùn méjì ẹ̀jọ́ a fún ní láì ní máa wá àwọn méjì ìdílé kù. لقوله صلى الله عليه وسلم لمعاذ رضي الله عنه torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà èyí tó sọ fún sàádé pàtàkì ni ìyẹn Mu'ad ibn Jabal ilẹ̀ Yemen ilẹ̀ ń lọ yìí o ibi tó ń lọ yìí àwọn tí ń bẹ́ ń bẹ́ ọ̀jọ̀gbọ́n ni wọ́n o àwọn tá a ti fún ní tíra àṣewájú ni o bọ́ọ̀bá wá dé bẹ́ẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ wá sí rẹ̀ àti bí tawhid ibẹ̀ ni kò ti gbé wọ́n gbà pé lọ́n bẹ wọ́n ń sin lọ́n ṣùgbọ́n wọ́n tún nígbàgbọ́ pé àlẹ́bí àárín sá jésù wọ́n tún gbà pé ọlọ́run ká léwu náà táwọn lè máa jọ́sìn fún wọ́n tún nígbàgbọ́ pé ọ̀zẹ́yìn ọmọ ọlọ́run ni bí ìbá fẹ́ ọlọ́run dé sí kéèyàn ó ṣe dáadáa gbáà sọ́dọ̀ ọmọ rẹ̀ wọ́n sọ fún wa pé àyùwá ìdọ̀lọ́ kí wọ́n fà so fọ́lọ́ níbi ìjọsìn. kọ́mọ́gbélé ìṣẹ́ àgbàtà síbi ojú mọ̀ fún wa pé ànàlọ́ àfẹ́rẹ́dà lẹ́yìn kọ́mpọ̀tàlọ́wọ́ ti ń fi yọ́ọ̀lù wà lẹ́yìn ọlọ́run bá wọ́n pa ńlẹ̀dẹ̀ fún mi. ìrún wákàtí márùn-ún ká kí lálẹ́ àfọ ọ̀sán àtọ̀rú wákàtí márùn-ún tí wọ́n jẹ́ dúró. Ibi tí àbáwá ti á bẹ̀rẹ̀ ni pé fàyínàmù àtọ̀rún kàlìdá líkà. Jẹ́bá tó gbà láti máa kírun wákàtí márùn-ún fàálímùn wájú ìdílé mọ̀ fún wọn. Fi mọ̀nà ṣàlàyé fún wọn pé ànàmọ́ àfọ̀rọ̀dà àlẹ́yìn sọ́dọ̀ kọ̀ọ̀kan tí wọ́n kọ́ bí dájúdájú ọlọ́run ọba ó ṣe zakati yíyọ ó ṣe lọ́nà ìyàrá lórí àwọn tí a bá jẹ́ ọlọ́rọ̀ àwọn olówó ọkàn lè fún wa láti yọ zaka gbá zaka nínú olóhùn fàtọ́rọ́dù alàfọ̀kọ̀rọ̀ ìlú tọ́ba wà gbà á lọ́wọ́ àwọn tí a jẹ́ olówó ọlọ́rọ̀ ọlọ́láta wá dá padà ẹ pín fáwọn àfọ̀kọ̀rọ̀ àwọn tí a jẹ́ aláìní inú wọn nínú àdéhùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ làwọn àfáàrí ní bẹ́ẹ̀. èyí tó gbajúmọ̀ jù náà àwọn ẹ̀kọ́ ni wípé ìkíní ìlú ibi tá a bá ti gba jàká àwọn aláìní ibẹ̀ náà là á pé fún ẹni nù. ẹlẹ́ẹ̀kejì ni pé nínú àwọn ọ̀ràn méjì ẹ̀jọ ìran kan péré ìlànà ìdìbò akọ. ó jẹ́ àmọ̀ pé ọ̀rọ̀ tá a fà wá sọ nípìnlẹ̀ pé wàyájú òzòlẹ́tì sọ̀rọ̀ àlà wá ìdòwé ni ọkọ̀ náà kò sí tó burú a lè pín sàkà fún ìran kan ṣoṣo nínú àwọn ọ̀ràn mẹ́jẹ̀ẹ̀jọ tó náà bá dákọ yẹn nínú àyà zakamu. Adéfì yìí mọ̀tàbàkùnà àlẹ́ yìí bí bàbá Bùhárí bí ẹ ti sọ pé àdìsí tí májèmú tá a fi àdìsí mi ní sọ̀hìn ó pín sí lára bẹ́ẹ̀ náà ní nọ́ọ̀mù mùsùlùmí bẹ́ẹ̀ làwọn náà wí. àwọn náà wà lẹ́tọ̀ọ́ láti bá ní zaka قال المؤلف رحمه الله ولا تحل الزكاة لغني ولا لقوي مكتسب زكاة láti bá mi بالزكاة ẹgbẹ́ di ọlọ́rọ̀ kọ̀tọ́ káfọn ní gbàgbà. wọ́n láyé kọ̀wé yìí bákan náà nǹkan lágbára mọ̀ fẹ́síbí tó lè ṣiṣẹ́ tó lè kówó jẹun. alágbára méjì ní ilẹ̀ ẹlòmíì kan lágbára lásán ṣùgbọ́n agbára rẹ̀ kò wúlò kì sagbára tó lè fi ṣiṣẹ́ kọ̀mọ́wọ́ yí padà bẹ́ẹ̀ fún ní one million naira yóò jẹ pàpà ní sani yẹ kàn kí wọ́n wà kan lọ́rẹ̀ ni. ṣùgbọ́n lèmi bẹ́ẹ̀ fún ní one thousand naira péré láàrin oṣù kan pẹ̀lú àmì ọlọ́run ti di fifty. ṣùkọ̀wé yìí mọ̀ tẹ́sí lónìí. ṣùgbọ́n tẹ́lá kọ̀ọ̀kan kọ̀wé yìnyín lérò mọ̀ tẹ́sí. ọkàn lágbára ni agbára tí yóò ṣe é di kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ wa jẹ́ alágbára tó lè ṣiṣẹ́ tó lè kọ́ ọ̀jọ́ irú ẹni báwọn kò lẹ́tọ̀ọ́ láti dá mi zàká. wàlálẹ̀ ali muhammadu àwọn ará ilé ànábì àwọn náà lẹ́tọ̀ọ́ láti dá mi zàká o. tẹ̀bílẹ̀ àwọn bàánú hashim àwọn náà lẹ́tọ̀ọ́ láti dá mi o. bàánú àbẹ̀mọ̀ náà ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àbẹ̀wò sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì làwọn àṣà ṣùgbọ́n àfa wa níbí wọ́n sọ pé wọ́n máa wà lóyìn bẹ́ẹ̀ látọ̀nù bàmí wá ṣe máa ń láyìnyàn ilẹ̀ ẹrú èèyàn tí yàn sọ̀dọ̀ màlúwàbí tí lórí àwọn ẹrú àwọn bàmí wá ṣe àwọn ẹrú wọn tí yàn ti sọ̀dọ̀ màlúwàbí àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbà nínú ìgbàká. bákan náà ìrẹ́tọ̀ fẹ́ yọ gbàká tó èsì bàánú aṣọ tó èsì kankan ṣùgbọ́n lọ́rọ̀ ni ọ́ wọlé àdìmọ̀ ntẹ́jùmọ̀ àlẹ́yìn nàfọ̀kọ́ tó o gbogbo àwọn tó bá pọn dandan fún ọ láti máa náwó fún hàálà jàdìyà nìyà lẹ́tọ̀ gbogbo àti ọ̀fẹ́ yọ zakarun ọ lẹ́tọ̀ láti fún mi zakarun bọ́ bá fún mi zaka fọkà á nyàkà zaka tàlẹ̀ nàṣíkà bí ìgbà pọ̀ yọ zaka fúnra rẹ̀ ni. ìtumọ̀ mi pé bàbá àtìlẹ́yìn tó ṣe pé ìyẹn èèyàn lọ́wọ́ bá ń lò sábàbí nípa jíjẹ mímu ìná ìlò aṣọ tí ń wọ̀ bàtà tí ń rà èèyàn ń ṣe gbogbo ìtìlẹ́ irú bàbá àti ìyàbá ń má ìzàká o bí wọn bá ti fàǹdì ìzàká bí ìgbà pọ̀ yọ ìzàká lápò o wá dàgbà para rẹ bẹ́ẹ̀ ló ṣe o. ọmọ rẹ ọkùnrin obìnrin tí ń bẹ lábẹ́ ààbò rẹ tí èso bí tó ti lọ rí ọkọ kò lẹ́tọ̀ọ́ láti gbà ní ìzàká ṣùgbọ́n obìnrin tó jẹ́ ọmọ rẹ tó ti wà nílé ọkọ ọkọ ò ní ìyàwó náà ò ní kò sí ní tó burú láti fún níbi ìzàká tóbi ìyàwó báwọn tó jẹ́ rẹ tó jẹ́ obìnrin làá tètè máa ní kálábà kọ́tù wa ìnáwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fún ọdún nígbèkú ọ̀lọ́dọ̀ àbá rẹ̀. Yẹni pé gbogbo ẹni tó bá pọn dandan fún èèyàn láti náwó lé lórí láti gbà tí àfẹ́ yọ zàkáhùn ibi ẹni bá ń kọ̀ lẹ́tọ̀ọ́ láti gbà níbi zàká. Wọ́n lẹ́yìn káàkiri kẹfẹ́rí oní ọ̀lẹ́tọ̀ọ́ láti gbà níbi zàkáhùn. Zàkáhùn pẹ̀ sí kẹfẹ́rí o ìtànàbí sọ ni pé fàálẹ́mùrún ànàmọ́ ọ̀sọ́dọ̀ àlẹ́yìn sọ́dọ̀kọ̀tà tí ó kọ́dùn nínú àgbèlè ayé nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ mùsùlùmí ni fòkọ̀rọ̀ èyí àwọn tí wọ́n jẹ́ láìní mùsùlùmí iná láàfin zàká kẹfìrí ọ̀lẹ́tọ̀ láti bá ní zàká wọ́n lọ kánà bìmílíọ̀nù kódà kọjá pé bímí àwọn tá a jọ ládùn tí ń gbé nílẹ̀ Islam òun náà lẹ́tọ̀ láti gbà níbi zaka. fàámi àfúnà ọ̀tún kàtọ́ wáyìn ẹ wá rí ìtọ́rẹ àánú àfinúsíndọ̀yọ zakasọ́dọ̀kà àtàkọ̀wá fàrà àlàsán ẹ̀yàjẹ́ ìṣòdàfà ara ìlàhàrùlá ìwàgẹ́rì kò sí tó burú bá a ti lẹ́tọ̀ láti fún mùsùlùmí alẹ́ ti sàrà fún bẹ́ẹ̀ mẹ́rin kẹfẹ́ rí alẹ́ ṣe sàárà fún àtàwọn míì náà tí wọn ò tún jẹ wọn ṣùgbọ́n o wàláàkìn kúlànà káànàtì àǹfààní fànàmìn àwòkọ́ọ̀fọ́n ọwọ́ àkìmọ̀lù. ẹ̀fọ́ tí yóò gbà ní ìpínyàn yọ zàká yóò máa pé pérépéré ní gbogbo ìgbà tó wá jẹ́ pé zàká ń yọ àwọn àsìkò téèyàn ń yọ àǹfààní ẹ̀ ọ̀kárí ilé ọ̀kárí oko. àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ibi tí yẹn sọ sí ibi tó ṣe déédéé rẹ̀ ní lásìkò kan àbó mẹ́yìn. yìnyín wípé bímọ ọba bá ti ṣe àmójútó lórí visa káàdì ó ṣe wúlò tó bẹ́ẹ̀ náà ni ládàá àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe pọ̀ tó. wọ́n kọ́ lẹ́nu bí yóò lọ́wọ́ àwọn àlejò ìgbà wílé ilé ìtúbẹ̀rẹ̀ ìwádìí oníṣọ́ra ìlélẹ́ ìjẹ́ látọ̀dọ̀ jùsẹ̀ lọ́run. fáwọn kan tó ti rí pé wọ́n máa ń ṣe bí aláìní káwọn náà lè bá àgbà níbi ìgbàká ẹgbẹ́ ẹ̀kọ́ níbi ìtọ́rí àánú sádàkọ̀ yọmọ síbi ẹni pálẹ̀ ìní ni káwọn yóò lè bá a sí wọ́sẹ̀ láàánú káwọn lè bá a fún lọ́wọ́ yọmọ síbi ó ń bára gbọ́n tí èjì sẹ́lá ọba sallallahu alaihi wasallam tó sọ ó ní mi fàlẹ̀ mẹ́ta wàhálàmù takàtúrọ̀ ẹ̀ ń bá ń ti sàárà ẹ̀bùn mi nítorí ọlọ́run wọ́n ń tọ́ lọ́dọ̀ àwọn èèyàn kí wọ́n bu lówó takàtúrọ̀ ọ̀fẹ́ sọ́dọ̀ bísímẹ́sì tẹ̀lé tó ń lò sí abáláṣí apẹ́lú ìfún o abákàtí ìjọba náà ń tọ́jú lé wa ó ti nílẹ̀ ó ti kọ́lé ọkọ̀ méjì lónìí kódà àwọn èèyàn ń bìlì bá a fún mi ọ̀bára ń bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀ kúrò yìí o mẹ́ǹsà àlàmìẹ́sà àmúwálà ń tàkàtúrọ̀ oríṣi náírà kó ló bá tilẹ̀ dọ́lọ́wọ́ dọ́lọ́rọ̀ fàyín nàmà yẹ́sà àlùjámọ̀rọ̀ ilé ní báwọn ẹ̀dá lẹ́kùn ẹjọ́ wọn pé tó ń ṣe kí ọ̀dà tí ọ̀bọ̀ wá jáwọ́ ẹ fún pé ẹ̀yìn nàmà yẹ́sà àlùjámọ̀rọ̀ ẹni ń tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn tọ́lá wà wò ó fàlìyẹ̀sọ̀ ìlà ọ̀sán wọn ní kúkúrú ọjà wọn bẹ̀. tọ́lá sì wò ó fàlìyẹ̀sọ̀ ṣe nǹkan tó múra sí i ìmọ̀ mùsùlùm ọmọ ẹgbẹ́ àdéhìtì wa. nínú àdéhìtì mi òjíṣẹ́ náà bá sọ́nà lọ́rùn àdéhìwà sálàmù ó jẹ́ àmọ̀ wípé ẹni tí bá ń sàgbé tó ń tọrọ bára irú bá ń tí òsì lẹ́tọ̀ọ́ sí kọ bàbára irú bá ń tọ́ bá ti jẹ́ ògbódà lè kíá náà yóò wá wọlé ìsàfihàn yìí múzà àtúláhàmì lẹ́yìn tí ò ní sí ẹran kankan lójú rẹ̀ bí skeleton ní ó ṣe rí lọ́gbẹ̀gbẹ̀ náà bá tó fún ọ́nà àrùn ọ̀hún ni ọmọ wà á yìí wọn. èyí náà ní ọfẹ́ fọ́nà lọ́wọ́ níjọ́ kan. ẹgbẹ́ ìgbà tó bá ti fẹ́ fún yóò máa ah, èmi tún sọ̀jà àwọn èèyàn kan lọ ló ṣe mi fẹ́lẹ̀ mi. àníbi wàá sọ fún jọba pé ẹ̀rọ ọmọ máa jẹ́ kọ́mìnà ọ̀bẹ náà èyíkéyìí owó tó lọ́n bá ní kó dé wá bá ọ. èyíkéyìí owó tó lọ́n bá darí ẹ̀ sọ́dọ̀ rẹ ẹnì kankan wù ọ tó tuntun oní àmàlà Ismail wọn lè ti parí masters ẹ̀ ẹ̀ ṣe ẹ̀ ṣe kéèjì ẹ̀ ń ṣe kò tí ì yá wọn ò kó ah, àfáà yìí ò tí ì lọ́wọ́ ni ọba kọ́lá bọ́dẹ̀ tàwọn wà pé ẹ lọ fi bẹ̀rẹ̀ so ẹni kẹ́ bẹ̀rẹ̀ mà já àtàbí ní abẹ́lì náà ni ìjọba wa bọ̀ nínú owó yìí wọ́n á ń ta béèrè mọ̀ṣẹ́rẹ́fì tí yẹn ti kọ́ ilé ìrìn bẹ́ẹ̀ wọ́n lọ ń sojú bíi ká fún ọ lówó ìwọ lọ ń nàjà ìwọ lọ ń lérò sówó lówó wọ́n là sáàyè tí èsì pọ̀ gbogbo abára èsì pọ̀ ọ̀tọ̀rọ̀ tọ́kọ́ bẹ́ẹ̀ o àníbi ni yà gbà á wàmẹ́lá fàlà àtẹ̀tẹ̀bí àrùn lásìkò ṣùgbọ́n ìtòsí ní pé kò rí bẹ́ẹ̀ yọ àmọ́jẹ̀kẹ́ mi rẹ̀ mọ́sẹ̀ mi rẹ̀ tẹ̀lé o Imam Muslim àwọn ní àgbà hadith yìí wá eléyìí jẹ́ odindi ọ̀rọ̀ tí àwọn àfáàwá tí wọ́n fẹ́ bá wa sọ nírọ̀lẹ́ yìí ẹ jẹ́ àtúpalẹ̀ àti àlàyé rẹ̀ afáàwá kọ́lọ̀bá nìkan wọn sọ pé kọ́ọ̀lù wàyàjú ìsòlítì sọ̀rọ̀ àlẹ́ wàhídì ọ̀rọ̀ táwọn fún àwọn tí ń sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pé ó lẹ́tọ̀ọ́ ó jẹ́ pé ìran kan láàdàá fún nízàká nínú àwọn ìran méjì ẹ̀jọ tí ó délẹ̀ yẹnni pé lọ́kàn náà ń dàkà zàká tún tí kàtí bá ń ọ̀sọ̀rọ̀ fà kúlà ilẹ̀ ìfọkọ̀rọ̀ àjùzà zaka ń bó ṣe lè wò kọ́ pọ̀ tó bóyá ìjọba Dangote lápèjúwe ẹni tí ó wà yọ zaka ẹni tí ó gbà gan báńkì tó bá kó sí ẹlẹ́mọ̀jì káwọn ní ẹ̀sìn sì ká lọ ká má dàgbé pé wọ́ mo lọ sọ́ra bí owó yìí. yẹni pé tí ẹ̀ bá ní ìgbìmọ̀ ìkan owó lọ́wọ́ ìgbà tí wàá yọ zaka ọwọ́ ayọ́ ilẹ̀ fòkọ̀rọ̀ fáwọn aláìní nìkan tí a bá ti sọ ìyàtọ̀ àti miskin aláìní lálẹ́ pẹ̀lú bí tálíkà miskin bí abẹ́ ìmẹ̀kúnnù kọ̀làtàn kò sì ságbé tó láàrin ìwọ̀ntúnwọ̀nsì lọ́wọ́ nínú owó tí ó nà ètí ó nà láàrin oṣù kan yẹ miskin ìgbà míì owó tí ń rí ó tó ó sẹ̀mí ọjọ́ méjìdínlógún ìgbà míì fògùn ọjọ́ ọjọ́ mẹ́wàá tó kù tó ṣe òde parí láàrin pé wọ́n ń ta lọ́rẹ̀ láàrin pé ń yáwó ìnífìyì mìsíkì lélẹ́yìn. ṣùgbọ́n pàkérò láàrin ọgbọ̀njọ́ oúnjẹ ọjọ́ mẹ́wàá síjọ́ mẹ́tàlá péré ilẹ̀ òun rí. àtúkọ́ máa ń tẹ̀mí tó bẹ́ẹ̀ ìwé ni báwọn pàkérò ní kálíkànù láti sàwọn àlàyé táwọn fáàtì wọn sọ níbẹ̀ yóò bẹ̀rẹ̀ ní pé báwọn ṣẹ́jọ́ mọ̀ àwọn tí èyí tó nǹkan ìyẹn lè máa gbé owó oṣù lọ́dọ̀ ìjọba kó tún wà ń pè ní skin ó lè má jẹ́ fàkílẹ̀ owó yẹn lè má tó ó lè má wá sí fifty thousand naira ó yẹ pé bùkátà rẹ̀ láàrin oṣù three fifty ni bí zàkà bá délẹ̀ bí wọ́n ti ń yọ zàkà hundred hundred thousand lẹ́nu méjìlá ńlá fún láti complete owó ẹ̀kọ́ máa tó ná láàrin oṣù kan. sọlá àwọn àǹfààní tí lẹ́yìn zàkà nù bàbá ń yọ zàkà tí wọn bá ń yọ bó ti tọ́ àti bó ti yẹ kò ní sólè nígbà nígbà wọn ò jẹ́ àsùn pápá pápá pápá ní là ń sun káyà ní ń sun gbogbo ẹ̀ ní ń rẹ́ndé ẹ̀ǹdé ẹ má sọ ní má sọ kìnnì àti mo ti dìde sí ọlọ́run sọ ra ọ̀nà. yẹn ni tó sọ̀rọ̀ ta zàkà ìyọ̀ wa kó ó pé fáwọn tí di aláìní láti eléyìí náà ti gbé ó ti tó ní zàkà. àwọn sọ̀rọ̀ ta lẹ́gbẹ̀rún ẹgbẹ́ ìtì ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ gbèsè ló fi zakam ló fi sọrí àwọn sọ̀rọ̀tà lè àbúná ìsọ̀bìrì àbúrò tí wọ́n jẹ olórí àjò tí nǹkan tó tán fún wọn lórí àjò ìwájú òsè lọ ọ̀nà òsè padà sí irú àwọn bá ní ìbá fún zaka kò sí ní tó burú àwọn ìmọ̀jà ayé ní àbáwò tí wọ́n ti ń jagun rẹ̀ sí i lábẹ́rẹ́ nǹkan àjágun bùkátí bùkátà sí lójú ogun abẹ́lẹ́ náà sí sọkòtì tó burú láti ṣe bẹ́ẹ̀ lè ana wọ́pọ̀ àti mọ̀ọ́kẹ́ à. torí pé bẹ́ẹ̀ dọ́nà kan náà lánà sí lára àwọn ààyè kọ́mọ̀ ní àná sí náà nù zaka ti bọ́ láàyè ibi ọjọ́ ààyè rẹ̀ tọ́tọ́ tọ́yẹ. wọ́n bẹ́ẹ̀ bàbá àwọn ìlànà ìlànà tó kò sáwọn sàmẹ́ níyàtà ṣùgbọ́n a rí àwọn àfa àti àti pé ara rẹ̀ kọ̀tọ̀nà bẹ́ẹ̀ o ọ̀nà mẹ́jọ ilé ẹ̀kùn sí fàkúlù máa ń ká ní ìgbà òǹzàká tún fàyínà ìrìkọ̀ sí máa sàmì ìyá ẹgbẹ́ ní zàká tí ó yọ wọ́n ní kọ́ yá pé sọ́nà mẹ́jọ ni o hátà yà ń mọ̀ sàmì níyàtà tí ó ti jẹ́ pé àwọn ọ̀ràn méjì ẹ̀jọ́ tó lọ fún nípa fún zàká gbogbo wọn pátá ní zàká dọ́dọ̀ wọn. والصحيح أن ذلك ليس بلازم ṣùgbọ́n ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jùlọ ni pé kò pọn dandan ká fi sí mẹ́jọ bẹ́ẹ̀ náà ẹyọ kan lábá rí bí méjì ni bí mẹ́ta ni àwọn eléyìí nìkan òun náà nìkan fún ní zàtà. wàdàlí lọ́la zàlìkà ẹ̀lórí ta orí yìí wọ́n ní pé ànàrọ̀fẹ́ lọ́sọ̀lọ́mọ́ àwọn àríyànjẹ́ lànà òjíṣẹ́ náà bá àlékún ìkẹ́ àtijọ́ náà kọ́ máa bá a. لما بعث معاذا إلى اليمن إبراهيم ثابتة تكيني معاذ ابن جبل فعل في اليمن كده كان بيسافر قل إنك تأتي قوما من أهل الكتاب قل لو بقى يجوكا أو أنت لو بقى أو يجوكا نتأتي فنتلا شواجو حديث يقول إلى قوله فإنهم أطاعوك لذلك تبكوا على سبي توحيد تيابا تركوا على سبي عمو كان تولى ما بوكيهم تيابا الصلاة انتوا أتيكم فعلموا أن الله تعالى افترض عليهم صدقة تؤخذ من أبنيائهم وترد على فقرائهم فترد على فقرائهم wọ́n á fi kún àlàyé fún ọ yóò dín nàfà pé ọlọ́run bàbá lèkè ọ̀la ó ṣe lọ́rùn yẹn fáwọn tí ọlá jẹ ọlọ́rọ̀ ọlọ́lá kọ́ ọba zaka lọ́wọ́ wọn zaka tó ọba gbà lọ́wọ́ wọn wá pé fáwọn tí ọlá jẹ aláìní nínú wọn. tó lè hadithu fàkàsọ̀rọ̀ ó ní alẹ́fọ̀kọ̀rọ̀ àwọn fọ̀kọ̀rọ̀ òmìkan inú òjíṣẹ́ náà bá ìlọ́gbẹ́ni bá fàdánlá dáálíkà. eléyìí wá ń tọ́ka sí pé anáwó mẹ́ni àdá lẹ́fọ̀kọ́rọ́ fàákọ̀ bí báyìí àtúndì mọ́tò kọ́mọdé pé ìran kan nínú àwọn ìran méjì ẹ̀jọ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka na kan lè yàn fún nínú wọn ọ̀rùn èèyàn zaka ní yọ ìdí nígbà tí wọ́n ń ṣe àlàyé nípa àwọn tó fi pé wọn àlẹ́tọ̀ọ́ láti gbàgede ìzàká ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dáàkọ́ ìran kìíní tí wọ́n kọ́kọ́ rí nínú àwọn tán àlẹ́tọ̀ọ́ láti gbà níbi ìzàká wọ́n ní wàlá àtàhílò ìzàká lẹ́gbẹ̀ẹ́ mi wàlá àlẹ́kọ̀ọ́ mi ní ìmọ̀ kọ̀tà ṣídẹ̀ẹ́ yẹn ní pé zakat yíyọ kọ̀lẹ́tọ̀ fẹ́ntọ́ bá jẹ́ alágbára kì í ṣe alágbára lásán alágbára tọmọwọ́ yí padà kì í ṣe yí padà tọ̀gbọ́ ọmọwọ́ yí padà ní máa fún ní fifty thousand ọmọ bó ṣe lè di one million pẹ̀lú iṣẹ́ tí a fi ń ṣe pẹ̀lú àánú ọlọ́run sọ̀rọ̀ ìran àkọ́kọ́ nù èèyàn kìíní lu nínú àwọn táà lẹ́tọ̀ọ́ láti gbà níbi ìzàká ẹ̀yọ kìíní yẹn kúrò. kílẹ̀ rí lórí eléyìí yá rọ̀jùlán ìlànàbí yìí sallallahu alaihi wa sallam yàtúlùbá ní ìzàká. àwọn géńdé méjì kan wọ́n tó dé ànábì sallallahu alaihi wa sallam yàtúlùbá ní ìzàká. àwọn náà wá bẹ̀rẹ̀ fún ìzàká lórí òṣìṣẹ́ lọ́wọ́ zakala àánú wa béèrè fún sanabara ilẹ̀ yìí mọ́. Anábì wa wo àwọn méjèèjì ó wò wọ́n láwọ̀ kọjú. Sọ̀rọ̀ àwọn mẹ́jọ lẹ́yìn ọ̀rọ̀ àwọn lè dágbára. Báwo lè dábẹ́ ìṣiṣẹ́ wọn lè mú àti ìṣiṣẹ́ ọkọ rẹ̀? Àníbi ìwà kọ̀ fún wọn. Ṣùgbọ́n wá ṣe wá àṣẹ fún wọn. Nítorí fún wa ni pé èyí ṣe ìtùnú ẹ̀ràn àtẹ̀yìntì kùnà ẹ̀rọ sọ́jọ́ rẹ̀ bá ní fún yín owó ìlú kan bàbá mi kọ́ mi èyí àwọn ìyàwó mi ẹ bá fẹ́ kí n fún yín wọ́n fún yín o ṣùgbọ́n ẹgbẹ́ o wọ́n láti rí lóòrùn zaka tìlẹ̀bẹ̀rẹ̀ méjì yìí ẹni bá jí ọ lọ́rọ̀ kò lẹ́tọ̀ọ́ láti dá mi zaka o èmi mo ṣe ń wò yín yìí ìlú èrò sì lára yín o wọ́n lọ àlùkò mi yìí mọ̀ fẹ́ yìí bákan náà ẹ̀ ẹ̀ lára ara yìí jọ sálẹ̀ ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó bá lágbára tó lè kówó jọ tó lè ṣiṣẹ́ kò lẹ́tọ̀ láti gbàǹdì zakaro. nínú hadith yẹn májèmú méjì ìlànà ìdákọ̀ ìkíní ni wípé ẹ máa jẹ́ alágbára ayọ̀kú nà mọ̀tẹ́síbàn lẹ́yìn tó bá jẹ́ alágbára tán tí èsè ń tóbi ẹ̀rẹ́ tí èsè ń tí ń sì ti ń lè pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà pé yóò ṣubú lulẹ̀ ṣùgbọ́n dúró dáadáa bó ṣe á dúró dáadáa náà ó kò mẹ́jọ lọ lẹ́ẹ̀kejì omi kọ́lọ́ kọ́lọ́ ọpọlọ kọ́lọ́ ń fún lébùn ọpọlọ nípa bá a ṣe ń sọ tọ́rọ́ bísíìsì bísíìsì bísíìsì di mẹ́rin fáàmù tí mo ti di àti tí mo ṣe so five kọ́bọ̀ tọ́rọ́ two and a half kọ́bọ̀ nine seven and a half kọ́bọ̀ níjẹun ọ̀làkàwé ló zakat yẹn tí ànábì sallallahu alaihi wasallam ọ̀hún sọ̀rọ̀ ẹ̀fọ́ méjì pé tí èsì tó lọ́lá ní ọlọ́rọ̀ ní èmi bẹ́ẹ̀ bá sọ lọ́rọ̀ mo sẹ́wọ̀n yìí ṣe ìṣẹ́ tó lé egbò lára láti kọ́ owó jọ láti ṣe sẹ́bí wàlàkì bẹ̀rù torí pé tábà ń sọ nípa lágbára oríṣi méjì ni ìbánibèrè lágbára ó lágbára tara kó déédéé ṣùgbọ́n tó yẹ rẹ̀ pé kọ̀mọ́bẹ̀rẹ̀ láti sọ one thousand two thousand. لا يستطيع الاكتساب ولا قوضة ولا يعرف التكسب قبل أن يتمنى ولا يحسن تنمية المال bóòlù àti máa tó ṣe máa gbòòrò sí ọmọ kẹta ṣe ń bẹ̀ wọ́n lálẹ́ ìṣẹ̀rọ̀ kò tún ní ìṣẹ̀rọ̀ kankan lọ́wọ́ wọ́n lálẹ́ ìṣẹ̀rọ̀ kò kò mẹ́ta kankan ṣe fẹ̀yẹ̀kú nìfàkìyàrá irú ẹni báwọn aláìní ni sọ ní ìṣesí báwọn kò sí ní tó burú a lè fún lọ́wọ́. táwa ni gọ̀ọ́nì yìí èlò lẹ́yìn ó ní lọ́wọ́ kátó lè sọ pé eléyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi làwọn àfáà sọ nínú àwọn ọ̀rọ̀ wọn ni pé mọ̀nkánì àìdàrú náà ló mú zaka nígbà tí mo ní owó káàfin yọ zaka lọ́wọ́ ẹni tó bí ìṣòro náà lásìkò táwa yìí ó ní bí one point one million naira ó ní lọ́wọ́ irú ẹni báwọn bọ̀ lóye ni ṣùgbọ́n àgbọ̀ kọ́mẹ́ntì àfà lẹ́yìn rẹ̀ irú ẹni báwọn bọ̀ lóye ni. kí ló fà á lẹ́nu ẹ̀bí yàtọ̀ lọ́gbà wọn àlẹ́ ìwọ̀sọ́lá ń kọ̀ sánú ńlá kìsìmáyìn onítàbí bíi ó pín àwọn tí ó gba zàká tàbí ká sọ pé pé mùsùlùmí ó pín wọn sí méjì ìkíní àgbèyà àwọn tí ó di ọlọ́rọ̀ ìpínkejì àwọn aláìní àwọn tálíkà ọlọ́run sọ̀rọ̀dẹ̀ ìdáwó fi ìnáàlú zakatu tọ́lọ́rùbọ̀ níyẹn adébẹ̀ ń bá lówó lọ tó tó ìdúró tó àti yọ zaka irú ẹni bá ń là á tó nígbà níyò ìlọlọ́rọ̀ wọ́n lè délé ta ìdáwó náà ṣùgbọ́n ọ̀bá lówó tá a lè yọ zaka nù rẹ̀ lọ́wọ́ yọ̀ǹtàbàrọ̀ fàpẹ́yẹrọ aláìní lálẹ́ kárí ẹni bá ń fi afa wa sọ pé àádà tàbídùn eléyìí jẹ́ àlàyé táwọn kan náà àwọn afa àti ẹ̀ ń ṣe nípa kílà ń pè ní ọlọ́rọ̀ káàsì ní aláìní. wọ́kọ̀dé mẹ́rin ṣùgbọ́n níjọ́ àwọn afa wa níjọ́ àdàlẹ́ òǹdẹ̀rù mọ́ ẹ̀mí wọ́n lè ń tà pè ní ọlọ́rọ̀ ilẹ̀ tó ní ìdá kan ní mẹ́rin owó tá a fi yọ zàká ẹ̀ ń bá ní lọ́wọ́ wọn ni lè gbàgbé yìí èyí tó ní bẹ́ẹ̀ àdúgbò a wà yìí ó ní bíi two seventy thousand ó ní lọ́wọ́ ṣùgbọ́n ẹni báwọn wọn ní gbàgbé yìí ni. fakọ́ọ̀lù alùpàdéjì lẹ́bi yẹ́n lè kó kọ̀m̀tì lẹ́bi rẹ̀ hàn mí ẹ̀ ń bá ní owó tó tó àádọ́ta délé àmì lọ́wọ́ kí ṣe rúbọ̀ ní sọ́ọ̀bù ìdárin ìgbà kan nínú ìgbà mẹ́rin owó kéyìn ó ní tí zakati ò tó padà dá sáà pé ní àtàdéré àmì ẹ máa ní fífì wọ́n sọ pé ní ọlọ́rọ̀ àtàwa ní wọ̀sàhìn ọ̀rọ̀ tó bá mi jù bá ní ká sọ pé àlàáda láàyè ọ̀daràn lè tààrí fún eléyìí ọ̀lẹ́kọ̀ọ́kọ́ ní nǹkan àlòpọ̀ ní àlàyé nípa ta lọ́rọ̀ àtẹnudí lọ́rọ̀ bẹ́ẹ̀ كل زمان yòókọ́ ọ̀sọ̀ àlè ìdè gbogbo àsìkò kọ̀ọ̀kan ilé àmọ́ àwọn àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ̀ àmọ́ àwọn wọn wò. fàfi zamani náà lásìkò tí a ká wà yìí lọ́wọ́ ní ìsáàlẹ̀ yẹ́mìlìkọ̀ alifan àwọn mẹ́sà alifin lásìkò táwa yìí bẹ́ẹ̀ bá ní owó tó tó bíi ẹgbẹ̀rún kan àbídàjì ẹgbẹ̀rún tí í ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ hundred thousand thirty five hundred thousand alikakun pé láti àdúgbò níyẹn alifọ́pẹ́kì ìṣẹ̀lọ́rọ̀ torí pé hundred thousand tó ló ní lọ́wọ́ ọmọ one million tó ló ní lọ́wọ́ thirty five hundred thousand tó ló ní lọ́rùn lọ́wọ́ gbàdá ti là ń hájà tó la àǹfààkọ̀ àkùlà kí ló bá dáwà délé ọ̀fẹ́ náà gbogbo ẹ̀ ní ọ̀nà ká lójú ẹsẹ̀ ọdún wa mílíọ̀nù lọ́wọ́ wà nígbàkọ̀ sọ́mọ ẹ̀fọ́ yunifásitì mi báwo ni mẹ́jọ bá tẹ̀wá tẹ́tọ̀ wá ní ìṣètì ẹlẹ́dàá àwọn kọ́ọ̀sì méjì fifty thousand méjì fifty thousand ní lẹ́dùn kan ìdílé wa kò fifty thousand kí lẹ́yìn jẹ. wọ́n lọ mẹ́fẹ̀ẹ́ bí ìgbẹ́ ìfọ̀n àwọn àlejò pàtàkì burúkú kan bẹ̀ àlejò pàtàkì burúkú kan bẹ̀ ẹgbẹ́ wọ́n tẹ̀yìn ọ̀nà fún wọn ó ti di ojú mi lẹ́yìn tó ṣe pé ìgbà ẹ́ àárẹ̀ ìgbà tí ma ṣe mi àlè ìgbà tó ṣe fún ọ̀gá bó ṣe náà tí ó rọ̀ pé abẹ́tẹ̀ ìṣòro bá kọ́ dá ìpínlẹ̀ jáde látẹ̀bẹ̀ wọn lọ́pẹ̀ mẹ́rin owó tán afa tó wá sọ pé wọ́kàdá yìí ká ẹ̀dẹ̀ tó zámanà lẹ́ àwọn ní tí wọ́n bá bẹ́rẹ̀ gánà onígbà àwọn bàbá àwọn àgbà tó ti pé abájẹ́ ní àsìkò wọn fanáàmù adúlátìlá mẹ́tàlán abá látòjúwe zamẹ́nẹ̀m àsìkò kan tó ṣe wípé àfúlà òfin ẹ̀rọ kìí sọ̀rọ̀ bí ẹ̀ bá fẹ́ ra nǹkan owó ẹ̀ má bẹ̀ o bí ìtọ́jú wa ń gbé náà ní láwọn ọdún méjì sẹ́wọ́ntì tí wọ́n rájà kan three thousand naira tó ti ọ̀pọ̀ three thousand ọ̀pọ̀ three thousand yẹ volkswagen tẹlifon m kan three thousand ní sẹ́wọ́ntì tàbí ètò rà àwọn èèyàn tó ní ẹ̀rà ṣe fúlọ̀ ní ọmọ fẹ́ wọn kò fẹ́ fẹ́ gbangba ní máa ń gbalẹ̀ ẹ̀rẹ́rẹ́ mu láwọn tó máa ń nígbà tí ń gbà náà wọ́n tó ní four thousand. wọ́n mú tọ̀wọ̀ sí ọ nǹkan tó wọ́n pè mí lò owó nǹkan yóò fowó rà ó kéré nǹkan yóò fowó rà yóò pọ̀ sí owó tó yóò fi rà á yàtọ̀ sí àsìkò tí a wà ní ọ̀rẹ́ ní ìsìn níbi eighty bàbá láàrin wájú adépọ̀jù wọn kéwì kan wọn sọ pé ìlú lé ìgbà tí wọn sọ pé ìlú lé o àwọn làgbà rí abọ́ka ní fífi kọ̀bọ̀ kò wọ́n náírà wọn ní ìlú lé àwọn làgbà rí fífi kọ̀bọ̀ ìlúbọ̀ àwọn làgbà rí fọ́tí kọ̀bọ̀ pàgbọ́ngbò wọn sọ pé ìlú lé nà bàbá ẹgbẹ́ náà kó àwọn èèyàn ẹgbẹ́ náà fi àwọn olóyìn mọ́lẹ̀ kí ni wọ́n yí padà sí i ó ti ẹ̀jẹ̀ ní tìǹbà rà náà àádùpẹ́ dúpẹ́ fún ẹ̀ńtọ́lọ́mbà lọ fún eléyìí afọwọ́ ni lásìkò táwọn yìí owó pọ̀ owó pọ̀ dáadáa owó kẹ ẹjẹ́ yóò fọwọ́ rà ẹ bá gbogbo owó díẹ̀ lọ́wọ́ nǹkan rẹpẹtẹ lè yọ bàbọ̀ ẹjẹ́ lọ tí ìbá lè tọ́jú tó bá lè múlò mọ́ta ẹrù rẹ̀ wọ́n bá kábíyọ̀ rẹ̀ wá lónìí lẹ́yìn rẹ̀ ní gbé wọ́n bá kábíyọ̀ rẹ̀ wá lónìí níbi tí nǹkan pọ̀ tó. torí náà yẹn sílẹ̀ méjì rẹ̀ ríyáàlì sílẹ̀ méjì twenty kọ̀dọ̀ ní ríyáàlì ríyáàlì tó jẹ́ ó ti jẹ́ lásìkò táwọn ẹ̀ ó ti jẹ́ lẹ́nu àmì ìgbì sílẹ̀ méjì twenty kọ̀dọ̀ twenty kọ̀dọ̀ tí ìkẹ́wà náírà bí àdìgbàntà nọ́mbà náírà méjì sílẹ̀ méjì lójú kọ̀bọ̀ tí àwọn alimori márùn tí ìròyìn mi lọ́jú mẹ́ka ǹjẹ́ ìyàwó làwọn méjì pọ̀tó. afáwa sọ pé ní àsìkò táwọn orí yìí hátà ìnà àdà àmàmì wọ́n lé nìkan ní àwọn ń kó àwọn dákàrà àmì wàhádà wọ́n sọ pé nígbà yẹn àwọn lọ sí mẹ́ka àwọn lọ sí ájì ẹ̀fọ́lù ní ẹ̀rí lọ́jà mi lọ́jọ́ mẹ́ta ajá mi lọ́jọ́ mẹ́ta wọlé ìsànáàhù ìlà sábà àtúrì àlàd. ríyáàdì méje sẹ́fọ́n ríyáàdì ìdí ẹ̀mú lọ sí mẹ́ta. hákàtí ìdíyà ìgbà tí wọ́n pẹ̀rẹ̀ nínú sẹ́fọ́n ríyáàdì bẹ̀rẹ̀ ìyẹn ti mú o. wọ́n rẹ̀ ẹ̀rọ bí akọ́lẹ̀ ní ẹgbẹ̀rà. wọ́n owó tó wá sẹ́kù yẹn ni pé sẹ́sìrì yàrá àti díẹ̀ ọdẹ mẹ́fà kọ́tù olówó nà tí a ná ibẹ̀ bí wọ́n ti jẹ tí a ti lọ tí a ti bọ̀rọ̀ ṣùgbọ́n táwọn olówó yìí káànà kọ́bìlà àtàrà ní pìtàn ìnà àmà ní nǹkan bíi ninety ninety years ago ẹni táwọn sọ. wọ́n ní sọ̀tánà ní ẹ̀kọ́ rẹ̀ àsìkò kan ó yàtọ̀ sí ara wọn. ìjọba gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní wípé tí a bá ń sọ nípa èyí tó olówó àsìkò kan tálíkà ní lásìkò míì ìtumọ̀ tí a fẹ́ ká gbọ́ ilé mi kókó ibẹ̀ ni. ẹ̀kẹ̀kẹ̀ ń gbìn bẹ̀rẹ̀ lónìí ọ̀nà kẹ̀kẹ̀ ń gbà kan ìlẹ́yìn ń ta mọ́tò ìlẹ́yìn ń gbàgbẹ́. owó ti dín báyìí owó ni ìrọ̀kọ́lọ̀ nǹkan tó bá ní mọ́gbà tó ní tí ó tún dáa kó bá ní tó wá ẹ̀kọ́ fara dìá o. kọ́ọ̀lù wọlé àwọn ará ilé ànábì àwọn náà lẹ́tọ̀ọ́ láti bá ń bí zakaro àwọn wá lára ilé ànábì wọn láwọn ní bàmú hashim àwọn tí wọn jẹ ọmọ bàbá àgbà tí ń jẹ hashim yàtọ̀ ilé zakaro lè wà ní nàbí sallallahu alaihi wasallam alladhina banu hashim wa kathirun min al-ulama qalu rabbana al-muttalib àwọn tí wọn tó pọ̀ náà àwọn àfáà wọ́n ní kèsì bàmú hashim nìkan lára alẹ́ ànábì tí ò ní lẹ́tọ̀ sí zaka wọ́n làwọn bàmú alimọ̀tálìbù náà ara wọn bàmú náà kí ló fà á oníkẹ́ àwọn abdùmọ̀ àwọn ìdílé abdùmọ̀ náà nítorí pé bàbá àgbà ti ń jẹ́ abdùmọ̀ náà bàbá ló tún jẹ́ fún hashimi lóyún tó ti pé ọ̀n bàbá àgbà ti ń jẹ́ abdùmọ̀ náà mẹ́rin lọ́mọ wọn hashimu kàlóbì àti abdùshamsi àti Naufal ọmọbẹ̀rẹ̀ ní ti bàbá àgbà Abdulmanaf ọmọbẹ̀rẹ̀ ti abúlé ṣùgbọ́n àwọn bàbá wọn ṣe ń yọkàrà wọn gángan lójú sábà wọn bá fáwọn báwọn àlejò àṣàlámì létí wá bàbá mùsọ̀lẹ̀ nínú àwọn àrùn ọdọ́gbọ̀n Abdulmanaf làwọn náà jẹ́ fọlọ́nà ẹ̀sìn ọba náà ṣe ń fi ṣe ìlẹ́yìn ṣùgbọ́n nígbà táwọn Quraysh tí wọ́n ṣe ogun tí wọ́n bẹ́ àtàwọn bàní ráṣìl àwọn bàní mùtálì àwọn náà lẹ́yìn wọ́n jọ ń jẹ kókó ni tí wọ́n fi ń yàgbẹ́ bí ẹran bẹ́ẹ̀ ti máa ń yàgbẹ́ àwọn bàní ráṣìl àwọn náà wọ́n darapọ̀ mọ́ àwọn bàní mùtálì àwọn bàní mùtálì wọ́n darapọ̀ mọ́ àwọn ló fi jẹ́ pé wọ́n sọ fún àwọn pé. أنتم إخواننا ولا نرضى أن نخلي عنكم آه أن نتخلى عنكم ọmọ ìyá wa ilẹ̀ jẹ́ kò lè yọnu ọ̀rà lè yọnu kò lè fi alọ́rùn kí sòrò wa dé bá ní káwá mórígbọ́ kò sí nítọ́jọ́ ìdí èrò tó gbé pèsè sẹ́lẹ̀ ọ̀bà sọ́nà lọ́rùn àlẹ́ ìwọ̀sánná yìí máa ń fún àwọn bàánú mọ̀tọ́lẹ̀ a máa fún ọ níbi fẹ́rẹ́gùn fẹ́ẹ̀mù ní nǹkan ọ̀rọ̀ èyí tó lọ ń dá padà fáwọn mùsùlùmí láì fẹ̀rẹ̀ jagun tí a ti rí gbà. Gọ̀lẹ́nà ó ní nǹkan ọ̀rọ̀ tó ṣe pẹ́lẹ́ ìgbà tí a jagun pẹ̀lú kékeré ìní a tó gbà á yọ ní gọ̀lẹ́nà. Wọ́n jẹ́ àdàlà màá àbẹ̀rẹ̀ àbọ̀ ìpé yìí àlébì wọ́n fi ilẹ̀ fún àwọn àdànù ábì àdànù mùtálì wọ́n jẹ́ àdàmì ìdáwọlẹ̀ kọ̀rọ̀ bá a wá fi ẹ́ sípò ìkánná àwọn alásùnmá ìtọ́lọ̀ wọn bá dákọ̀ nínú suratul Anfal ayé ẹlẹ́ẹ̀kọkànlélógójì pé wa'lamu annama ghanimtum min shay'in fa anna lillahi khumsahu yẹn kíkẹ́ bá jagun kẹ́ẹ̀kọ́ ogun kẹ́ẹ̀kọ́rọ̀ lójú ogun nǹkan ogun ẹ̀ẹ́kọ̀ọ́kọ́ pin sẹ́nà márùn-ún wọ́n jọba fẹ́ ìtọ́bátó wá ṣẹ́kù ẹ̀ẹ́dùn wá sí ẹ̀mí àfẹ́nà márùn yẹn ló ń pè ní kọ́mọ́sì lọ kọ́mọ́sì wọ́n ti kọ́ táyì gbogbo jẹ́nẹ́rálì mọ́pẹ́sì márùn ẹ̀yọ kan nínú márùn wọ́n tún wá fọ́ fẹ́nà márùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá pé ìpín kan bẹ̀ fọ́lọ́run àtẹ̀jíṣẹ́ rẹ̀ ìpín kejì fáwọn ìtẹ́jú alásùnmá ìkẹta fáwọn ọmọ òrukàn ìkẹrin àwọn aláìní ìkẹlẹ́ ìkarùn-ún ibùsọ̀bìrì àwọn ìtẹ́jú onírìnàjò wọ́n làmúyà ọ̀sẹ̀ wọ́n làmì yóò fi bani náwùfà wọ́n là bani àbẹ̀sàmù. ṣùgbọ́n ní ọkọ̀ mọ́fẹ́ yìí òjíṣẹ́ náà bọ̀ fáwọn bani náwùfà bani àbẹ̀sàmù sí ọ̀fáwọn náà. ṣùgbọ́n fún bani hashim àti bani bani abdulmutali ó fún wọn níbẹ̀ tó níbẹ̀ làwọn afọ àti àtọ̀ wípé àdókòtà bá ń sọ nípa alùbáyìí tì nàbíyì sallallahu alaihi wa sallam bó ṣe kó bani Hashim bó ti kọ́ ọ sínú bẹ́ẹ̀ ni àlòkọ́ Bàlúlù Mùtálì ọkọ̀ àwọn náà ó kọ́ ọ sínú. ọ̀kọ́ láti Bàlúlù Mùtálì ó dàn bá sọ́nà méjì ẹ̀kọ́ sọ láàyè míì wọ́n sọ nípa àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá àgbà tí ń jẹ́ kàlódì pé iná lámì ìfarikó náà fi ja ilé ìyàtọ̀ wọ́lá fi Islam nígbà ìmọ̀kan wọn ò fi wálẹ̀ ìgbà tí ìsìláàmù tó dé náà wọn ò tún dá wa dá àti pé ìlànà máa ń là wọn wọn àlẹ́ ilé máa àlẹ́ ilé níta bá lẹ́tọ̀ọ́ sí àwọn náà lẹ́tọ̀ọ́ sí báwọn náà bá lẹ́tọ̀ọ́ sí àwọn náà lẹ́tọ̀ọ́ sí nù. ẹnu àwọn àfọ̀ wà á sọ̀kan hali yẹ̀rọ mọ́nà mi zaka máa sọ̀kọ̀ yìí àwọn yẹ̀rọ tó mọ̀ mi zaka. tabali kan náà dànù aṣim ìfìdí aláìní hàn mi ìjẹ́ alẹ́ fún nínú zaka dé àbá àlè fún nínú ìdàkà ọ̀pọ̀lọpọ̀ náà wà fà ojú ẹ̀sọ́ ni pé máa dáná àná rọ̀ṣúlá sallallahu alayhi wa sallam لم يعلم على الزكاة ولم يؤتي من الزكاة واقتصر على إعطائه من الخمس lóògùn àti bá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run dáadáa sallallahu alaihi wa sallam ọlọ́run tí wọ́n bó ń da zàká bákan náà kì í sì fún wa nínú ìrìnà kómùsì lè kómùsì ibẹ̀ ní ti máa ń fún wọn tàbí fẹ́yìrò ẹ̀yìn àbẹ́lẹ̀ tàbí kí lọ́la àná wọn ní ìlú Bani Hashim àdúgbò àwọn Banu Abdulmanaf ní àwọn Banu Al-Muttalib bí àwọn Banu Hashim làwọn náà ṣe rí wọn ìbá àjẹ aláìní jùlọ àmì fún àmì nǹkan kan nínú zakawo afáwa ni wàrọ̀ ọ̀jọ̀ wà nínú lẹ́yìn fún mímúnà sílẹ̀ èyí tó tẹ̀wọ̀n jùlọ ni pé wọ́n lè súnmọ́ra wọn ní tòótọ́ ṣùgbọ́n wọn ò jọra wọn. bàbá hashim àwọn ni wọn àmì gbà nínú zaka ṣùgbọ́n bàbá abdulmutalib ní máa jẹ́ aláìní kò sí ní tó burú láti fún wọn nínú mẹ́lẹ̀ bàbá bàbá ńlá fún àwọn àwọn alálejò ní aláṣùná àwọn ará ilé òjíṣẹ́ ọlọ́run. wọ́n kọjá pẹ́lú fa àìdán wọ́n kọjá pẹ́lú fa lọ́dà máa wọ àìdán náà sọ̀rọ̀ àbáni ọkọ̀rọ̀ fi dáhùn kọ̀ọ̀bà. àwọn alálejò ní aláṣùná tó jíṣẹ́ náà ọba sallallahu alaihi wa sallam àwọn wo ni ẹnu àwọn afọ òkòlè lórí. ẹnu àwọn afọ àti lè jẹ àròlé tó bá ti lè jẹ àlèyé bá pátá gbogbo àwọn tí wọn jẹ aláfọmọ rẹ ńdílé ìyá ńdílé dáadáa wọn làwọn yẹn ní dàwó lẹkọrọba kódà wọn làwọn lámìyà kún ní bani hashim kámẹtì náà wọn bani hashim kámẹtì bẹ wá. sọlọ́mọ káàlẹ̀ tó lọ́kọ̀ láàfà ìgbà tó di pàwọn bani umayya àwọn ni wọ́n ń darí àwọn ni wọ́n jẹ aláṣẹ àgbà àwọn ni umarọ́ fún gbogbo ilẹ̀ mùsùlùmí lápapọ̀ káànù yẹtẹ́bí dóòn bí hazel kejì àwọn nìkan ní ń dá ìfẹ́jú ẹ̀tọ́ àwọn dàwílì kọ́rọ́bá àwọn nìkan ní ń dá gbà ebi pé àwọn àbàmì àbáàs àwọn náà wá já ìjọba gbà nígbà tí wọ́n já gbà àwọn náà wá já nítorí wípé ìtàn àdùn sáà mọ̀ nítorí ìpín ìtàn náà tó káwọn náà mọ̀ gbà àwọn náà ń gbà wọ́n lè hàásìlì pàtàkì ẹ̀ wípé anabani haṣin láyọ̀ ntọ́ ní nínú ìgbàta gbogbo ìbànú haṣin pàtà wọn lẹ́tọ̀ọ́ láti gba nǹkan kan nínú ìgbàka o wàkọ̀dù kọ́lá nàbí yẹn sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn wàsálà tìrúkà nàbí sọ pé zaka àwòsáàkù náà sì ni ìdọ̀tí èrè ara àwọn olówó omi zaka tó ìbànú haṣin nínú àwọn ìdílé ìrìn tí wọ́n jẹ́ adìyẹ jùlọ ìní àwà ẹni abákẹ́lẹ́ adìyẹ kọ̀lẹ́kọ̀ láti máa gba ìdọ̀tí ń dọ̀tí rí ara àwọn olówó fàlàtà ìlọlọ́mù ayọ́kùnrin ọ̀lẹ́kọ̀ láti gba zaka. hasan ibn hasan débi pé ìṣẹ̀lẹ̀ kásì ẹ̀sẹ̀lẹ̀ ń jọ́ka ojúṣe báwọn bá sallallahu alaihi wasallam orí hasan lọ́mọ alì kí ṣe ọmọ ọmọ ànábì láti pàṣẹ fáfímà ọdún yà ńlá ọhún ànyà ẹni ń jẹba ọ̀run káyì sámú rẹ̀ orí dàbí ló ń tẹ̀ orí ń tẹ̀ ọ̀wọ́dà àfẹ́fà mi ló ń bá fẹ́ẹ̀nù. fàlẹ́mì ẹ̀sìnkọ́ ẹ̀nàbí sallallahu alaihi wa sallam ànábì èsìlẹ̀ kọ́ jẹun kò jẹ́ ọlọ́ọ̀dì kọ́kọ́ pé à ibà mi ó kéré ní ásánì mélòó wá lọ́jọ́ orí rẹ̀ ànábì yọ lẹ́nu rẹ̀ títọ́ sì ń bẹ lórí ìdàgbébò ń báyìí ọwọ́ àgbà ó fi síbi àwọn kámẹ́rù yòókù tọ́jọ́ ti zaka anájú wọn sọ fún pé kàáxín kàáxín ìnà látàhìn lòlánà sọlábà yorùbá ni káríkárí a tí wọn bá lẹ́tọ̀ọ́ láti jẹ́ mi zaka ni máa kọ́ ní ìpèsìlá òun pọ̀ ní ike mi ó di ẹ̀kọ́ fún lọ́lẹ́yìn náà fún ọ. báwo ni ọmọ kankan wípé à ẹgbẹ́ mi ike mi ní ìlọ́jọ́ orí rẹ̀ nítorí ẹ̀kọ́ ọgbà lọ́wọ́ rẹ̀ fẹ́ ẹ̀kọ́ ọkọ̀ fún tètè máa kọ̀ fún lójú ẹsẹ̀ kékeré àti ètò ìkànnì lóko ló bá dàgbà tá a pàkì ká báwo mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ òbí ìran ìwò tí a ń wọ ọmọ níran lóbi kọ́ mọ̀ ní ìkọ́ padà wá di karan májá kọ́nà kó sàmì wọ̀ àwọn tó bá ká ṣe káyọ̀ fún àwọn ẹ̀dá ìsìn máa ní ẹ̀kọ́ ń bẹ̀rù kó tó di pé yóò di bára kú lára wọn tí ìwà ní ṣe dàmà nígbà tí wọn bá dàgbà anábì gangan wọ́n rí dàbí lò lójú ọ̀nà ìjọ kan anábì wọn rí dàbí lò á ah, bí kí wọ́n mú anábì wọn ní láwùlà àǹtakùrù náà nínú sábà kọtìlà àkàtúrà bí ìbá ti pé ẹ̀rù ń bà mí kọ́mọ̀jì pé lára àwọn dàbídì tẹ́ ń kó bọ̀ wá fún zàká kọ́mọ̀jì pé kanú rẹ̀ ní dàbídì ìjẹ́ mi anábì láwùlà ìbá mú àwọn ìbá jẹ́ ẹ tó wọ bẹ̀rẹ̀ ọlọ́run bó tó tóbi tó just dàbíbi ẹ̀yọ kan àníbìrì lójú ọ̀nà ẹ̀wù páyọ ọlọ́run bó ṣe tó ẹ̀wù bẹ̀rù ọlọ́run bó ṣe tóbi tó nígbà yà ànábì kò dàbí àwọn àfa àwọn àfa àtàbẹ̀ ń ta ní ìsìn yìí nígbà bá dá ojú ẹ̀sẹ̀ tán ọkọ̀ tó wá balẹ̀ dégbé náà yóò sẹ́yìn lè tìfà mbẹ sẹ́yìn lè tìfà mbẹ ní màá tó báyìí àbẹ̀tẹ̀ tó sáfẹ́sẹ̀ bá dáṣe lágbára tó ẹjẹ́ á máa pẹ́ wọ́n máa ń gbọ́n ọkà tọ́ọ̀lù ọ̀hún sọ̀rọ̀ nípa ń tá a lè tèmi bẹ́ẹ̀rù ọlọ́run ẹnìkan bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n wá ní tí o ti gba ilẹ̀ ilẹ̀ tó ṣe pé àfẹ́ǹsán kìkì bẹ́ẹ̀ bú igbó ọ̀pá lámbá ní bẹ́ńbẹ́ sọ̀rọ̀ ti gbàgbọ́ kọjá rí ẹni ló ti gbàgbọ́ kọjá rí ìgbó ìlú ṣe wá ń rìn bẹ́ẹ̀ oúnjẹ máa ti dìbò wọ́n ra pẹ́lẹ́ báyìí wọ́n sọ pẹ́lẹ́ báyìí oúnjẹ máa ti dìbò wọ́n sọ ra pẹ́lẹ́ báyìí wọ́n sọ ìlú gbogbo tó náà bọ̀ ọ̀bá ti fẹ́ pátá ẹ̀jẹ̀ agbèyànjú kárí pé àjìnà sí i eléyìí láti jẹ́ mọ̀tẹ́kì láti jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run kan alẹ́wọ́ jáde bẹ̀rù ìdí ọlọ́run bọ̀. ìmọ̀ ń yára bí kọ́ọ̀lù yìí ìmọ̀ lọ́kùn fi ẹ̀kọ́ mùsùn káyọ̀ kọ̀ṣí àtàntàkù nàmínà sọ́dàkọ̀ ànábì ọ̀jọ́ dàbídì o wọ́n ń pààyà kọ́mọ̀jẹ̀ pé lára àwọn dàbídì tí wọ́n kó wá gẹ́gẹ́ bí zaka kọ́mọ̀tì pẹ́lá rẹ̀ ni lànàmì òfin jẹ́ o. fàkúndù dáàlì kàdélé lóyún alàtàwà rọ́ọ̀yé alayhi salatu wa salam. gbogbo lẹ́yìn náà wọ́n tọ́ka sí pé aláṣàjẹ ìlànàbì sallallahu alayhi wa sallam. tàbá sọ nípa aláṣàjẹ kí ẹjẹ tí wọ́n ń múra tó ń jẹ ní oúnjẹ o. nítorí oúnjẹ tí ó bàjẹ́ yóò sọ dáadáa yóò rí pé oúnjẹ àlàálì ti mọ lẹ́tọ̀ọ́ láti jẹ ìlẹ́lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò táyà yìí gbogbo tó rẹ̀ bá fà tí ò tó ìyẹn àràmù ètò rẹ̀ bá ti lè tó báyìí àyíkáná àràmù tó wà hàlám tó bá ti lè wúwo bá ti wá ní gbogbo ìjùlá la jíjẹ ètò bá ń dàgbà tó wà ọ̀dọ̀ tó àràmù lélẹ́yìn àràmù ni ṣùgbọ́n ètò bá bá ti lọ́wọ́ báyìí ìbá àti àràmù sòyọ́ ọ̀gbẹ́ni o wọ́n kọ́ ẹnu àwọn àfóòtú wa ṣọ̀kan nípa àwọn bàbá wa ṣì ń dandan lásìkò tá a wà yìí ìjà lè fáńbé zàkà náà àbá àlè fún wọn èyí tó kẹwọn jùlọ ni wípé àlè fún wọn náà lásìkò tá a wà yìí torí pé gbọ́dọ̀ wọn bẹ láàrin wọn àtẹ̀jíṣẹ́ ọlọ́run bá sábẹ̀ báwọn àlè wọ̀ sẹ́lá àwọn ọ̀dọ́ bá nàbí ti lọ kẹ́ni kó bá sọ pé bàmí wá ṣì ń lásìkò tá a wà yìí sọ̀nà ọ̀nà kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà níbi ìgbàta ilẹ̀ àwọn tí wọ́n jẹ́ ayé fáwọn àgbàmú aṣèlú ṣùgbọ́n táwọn àgbàmú aṣèlú tí wọ́n ti padà sọ wọ́n di ọmọlúwàbí máwúlá ìní àmàlà pè wọ́n jámù wọn ni mọ̀wálé. amẹ́lì mọ̀wálé sàbẹ̀lélẹ̀ wọn hadith àbẹ̀ rọ́fàn ẹ̀lórí táwọn tí wọ́n bá jẹ́ ẹrú fáwọn àgbàmú aṣèlú tí wọ́n ti àwọn ilé òní lẹ́tọ̀ọ́ láti dáńdé zaka ó ní hadithi àbúrò fúri lọ́nà àkọọ́lẹ̀ láwùjọ rọ́jò lónìí nígbà tí arákùnrin kan tó sọ fún un pé àfihàn mi tẹ̀lé mi bí àjọ lọ wọ́n fẹ́ lọ gba zaka wá ni kí wọn yóò lè bá a lẹ́tọ̀ọ́ láti gbà ń bẹ̀ kó lè bá a jẹ́ kan ní àlẹ́ àmì bí ní àléyá ṣùgbọ́n àbúrò fúri ọlọ́ọ̀gbọ́dì sí ọlọ́run ṣàṣàṣàrò nàbí yàtọ̀ lọ́lọ́run àlejò àṣàlàm pẹ́tẹ́ ọ̀. gba ìmọ̀ràn olóò fún mi ẹni báyìí báyìí sọ̀rọ̀ báyìí fún mi ṣé kí n tẹ̀lé àníbi yàtọ̀ fún pé má tẹ̀lé o bọ́ tẹ̀lé gan iná àlàáfẹ́ ìlú lánàá sọ́dà kọ̀ sọ̀bùláwà àdùgbò ìtìwọ́ náà wà ọ̀ lẹ́tọ̀ọ́ zaka tàbí tẹ̀lé àánú àwọn ọ̀lẹ́tọ̀ọ́ láti gbà o látàrí pé máwùlà lẹ́kọ́ mi nínú ẹ bá jẹ́ ẹrú fáwọn èèyàn kàtí àti afẹ́dọ̀mọlúwàbí oníyàrá ti dára wọn ni wàsáhìn ọ̀nà àkọ́sọ̀tò bíi àkọ́rọ́bá alẹ́bínà kì í báàlì kàlà áṣẹ̀lì ṣùgbọ́n ìtọ́tẹ̀ wọn jùlọ ni pé àwọn mọ́lá àbàmú ráṣìn wọn ò sí ní tó ṣe pé àlè fún ní zàkà ẹ̀rọ àwọn tá àlè fún làwọn tí wọ́n jẹ́ aláṣùmọ́ ànábì pẹ́kípẹ́kí ní àsìkò náà amadu muta àkẹrẹ́wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n ṣẹ̀ ń wá lẹ́yìn ọ̀rẹ́ yìí fàlàyé ń pẹ́ náà tí wọ́n bùkátà a lè fún ọ ní tí wọ́n fi bí ya bùkátà wọn nìkan wọ́kọ́ lò fún wọ́n láàrin náà tí màá lẹ́yìn náà kọ́kọ́ tó hó hàlà jàdìyàmíà lẹ́yìn àwọn tí a lè fún ní zaka bàbá kó wọn pọ̀ níbí wọ́n ṣọ́ so ìyànà bíi mẹ́ta tàbí mẹ́rin lọ́ba tó pọ̀ lábẹ́ àkọlé tí a sọ pé atẹni tó bá pọn dandan fún èèyàn láti náwó lé lórí lásìkò ìgbà tí èèyàn fẹ́ yọ zàká onú ọ̀lẹ́tọ̀ láti gbà bẹ́ẹ̀. ìyàwó ẹni tó jẹ́ ọlọ́rọ̀ ní ìtì ọlọ́rọ̀ ní tòótọ́ ọlọ́rọ̀ ní bá bélò ní ló ń fi kù ní bọ́lá ń fi fún lọ́rọ̀ tó oníṣẹ́ náwó tó ìyàwó rẹ̀ ẹ bá ń sọ pé fàkíọ́rù lòun àní fún mi bàtà. àdúrà ọkọ rẹ̀ olówó ni ṣùgbọ́n àwọn ni èyí kọ́ láwọn táwọn ìyàwó rẹ̀ ṣe nígbà náà fún bàtà. ọdún ìrìn ọkùnrin ní obìnrin ni àtàwọn ọmọ ọmọ lópin ìgbà bá ti jẹ́ pé ìyàlẹ̀yàn ń fètò àti nínú ìná ìlú wọn ìyàlẹ̀yàn ń fún wọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá Iya iya iya iya iya iya tó máa ń fún láti tanadá fún yàn láti náwó lé lórí wọn lẹ́tọ̀ láti gbàgbé zaka. ìyàwó èèyàn oní ọ̀lẹ́tọ̀ láti gbàgbé zaka o. ibi táwọn afárá káàdì ti yàtọ̀ ẹni mi pé ọ̀dà kápẹ́bìnrin lọ́nà ní orí jáde obìnrin lọ́nà ń sàánú ọlọ́rọ̀ ni ọwọ́ akẹ́yọ̀ zaka.

torí pé tó bá fún un yóò tún padà jẹ́ ń bí àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ bí ó ti jẹ́ ń bẹ̀rù wípé ṣẹ̀ṣẹ̀ nígbà tí èlò lọ ó lè ṣe kọ́ ló máa fún lọ́wọ́ bó ti tó àti bó ti yẹ nígbà ìgbàkà bá ti wà lọ́wọ́ rẹ̀ ṣé obìnrin náà ti máa gbà ń bẹ̀ tó ẹ̀mí ọ̀nàwó lé lórí àwọn kan ti ó ní ọ̀lẹ́tọ̀ láti gbà ìyàwó abdullahi ibn masoud ndadi allahu adéwọmọ anabi ṣe wá àṣìjọ kan fáwọn obìnrin ọlọ́yin obìnrin mi nígbà mo lọ sí israel wal miraj mo rí pé ẹ̀yin lẹ́ẹ̀pọ̀ jù náà àwọn tí ó wọ̀ náà ẹgbẹ́ máa ṣe sàárà zainab madi allahu ali ìyàwó abdullahi ibn masoud ó ní wọn sọ ṣe sàárà àwọn gbẹ́gbẹ́ kankan kàtẹ́ nílé wọn sá wà ló bẹ́ẹ̀ tètè sàrà bí àwọn tó nìyí sàrà fúta ni ọ̀fẹ́ kó sàrà lọ́ta èmi àtàwọn ọmọ nígbà lẹ́tọ̀ọ́sí lẹ́tọ̀ọ́sí tó ní sàrà o àwọn sàdéjì nígbà náà wọ́n èyí dá wọ́n èyí tí wọ́n bá tó báyìí wọ́n dọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àdè sọ̀nà bí àwọn ti dọ̀dọ̀ ànábì lọ́nu bó ṣe dé ànábì bẹ́ẹ̀ nílé wọ́n bá gbọ́dọ̀ ànábì tọ̀ ẹnì kan bẹ̀rẹ̀ lọ ìbísọ̀ náà ọba Zainabu ànábì wa ni Zainabu wọn ní àná nínú àwọn zàyà níbu Zainabu wọn ní bẹ́ẹ̀ wọn ní tàbí láì bínú màsáwọ̀dì àdébí wàá jáde sí i. tọ́ báyìí kájà báyìí káwọ̀ òdì òun bẹ́ẹ̀ ti sàárà ọkọ̀ wọn á ní òun àtàwọn máa ń làwọn lẹ́tọ̀ sí jùlọ àdébí mi bẹ́ẹ̀ mi. ọkọ rẹ àtàwọn àtàwọn ọmọ rẹ àwọn ní ẹlẹ́tọ̀ kó o ṣe ìtọ́rẹ àánú sí fún jùlọ. sọ́dọ̀ kọ̀ sí bẹ́ẹ̀ sọ́dọ̀ ká ní àdìsọ̀rọ̀ àánú lásán ẹgbẹ́ sọ̀ká ní ìtàn mẹ́sàn-án ti máa lè nìzàn ẹgbẹ́ sọ́dákọ̀ bá ní ajẹ́ pé wọ́n ṣe kìyàsù zaka lórí sọ́dákọ̀ síbi gbogbo ẹ̀ lọ níbí yìí bàbá wa wọ́n ń kó pọ̀ wọ́n ní wà láàmì ìtẹ́jú bàbá yìí lọ́kọ́ tó yà hàlà jọ̀lìyà nìyà gbogbo àwọn tó bá pọn dandan fún yàn láti náwó lé lórí lẹ́sìn ìgbà tó yàn fẹ́ lọ zaka ń wọn àlẹ́tọ̀ láti gbà ń bẹ́ẹ̀ yẹn ni pé láyà ìdọ̀lùmọ̀ lẹ́tọ̀ fẹ́ni tó fẹ́ yọ zaka àyè ọ̀tí yọ zaka tẹ̀lé màtẹ́jì bá lé náà kọ̀tọ̀ láti yọ nínú zaka fáwọn tó bá tú láti fún nípìnlẹ̀ láti náwó lé wọn lórí láti gbà tí zaka tó di ọ̀ràn yẹn. mẹ́tìlọ́ dáríka àpèjúwe rẹ̀ o àyè ọ̀tí àbáwọ̀ yìí bàbá bàbá ènìyàn àti ìyá kéèyàn wá yọ zaka kéèyàn yọ fún wọn torí kíni torí pálẹ̀ mi ni wọ́n èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ torí pé kò kulẹ̀ mẹ́wé ya lórí dandan lọ́jọ́ fún ọ. bàbá tí a máa ń gbà kásẹ̀ gbogbo àkàtà àlàyé rẹ̀ pé ètò bá tó èèyàn náà fún ibi ọdún kan wọn kò lè lọ́wọ́. adékùnrin gbà pé èèyàn yọ ọ̀nà èèyàn fi owó zàkè èèyàn fi yọ àwọn nǹkan kan tó jẹ́ ọ̀ràn àwọn èèyàn fi àwùjọ ìjọba yìí bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ láti fún ìyàwó rẹ̀ níbi ìzàká fàyínà yé máa lé àyíjùkọ àdàgbà ìjáde nígbà tó lè pọn dandan fún tẹ́lẹ̀ láti náwó léyàwó rẹ̀ lórí wọ̀lọ́wọ́ ká nàfà kíran ọkọ̀ ọjà láìní dandan ní fún yóò kó ni yóò ra ní ọ̀gbọ́dọ̀ jíyọ̀ ọ̀gbọ́dọ̀ pèsè tíyàwó rẹ̀ tí ó jẹ ọ̀ràn yẹn ní fún un fọlẹ́ ẹgbẹ̀rún zaka lọ́ba tí a rí náà kọ́ gbọ́dọ̀ fi zaka ṣe díndín kóńdé ìnáwó ìtọ́jú ọ̀rìn àtọ́kọ̀dọ́dọ́ fún láti ìpìlẹ̀ náà. àmì ìdàkà ni wọ́n tọ́jú ìyá ni àlàyé bí tó. sọ̀tẹ́ tí láti bàtọ́ fẹ́ yọ zaka hàn ẹjọ́ fẹ́ fún zaka hàn gbogbo náà wàtọ́ fẹ́ yọ zaka bọ́ bá kú lásìkò gbà òkú yàrá jẹ́ nǹkan kan nínú ogún rẹ̀. bákan náà bí ọ̀bá sì kú láti kọ́kọ́ dandan fún láti náwó lé lórí irú ẹni báwọn tó bá fọ́n zàká fàìnà òye jìde o eléyìí náà ti gbé ọlọ́tọ̀ láti dá ní zàká. lápèjúwe láwùkánì láka àwòládùn ó lè bá ní àwọn tí ẹ jẹ ọmọ àwọn ọmọ èèyàn ìfọwọ́ ní arákùnrin kan tó jẹ ọmọ ìyá fún yàn ọmọ ìyá ọ̀pọ̀ dandan fún yàn láti náwó lé lórí ṣùgbọ́n ọmọ ẹni fàyínlẹ́ka tó ọ̀ ti àkọ́ọ́kà nínú zakat ẹni tó dọ́mọ̀ ìyá rẹ̀ mu ọlọ́kọ̀ láti fún níbi zaka kí ló fà á yà ń nà wò látàdì rà lóka màkà kọ́tù torípé ìnáwó rẹ̀ kò pa bẹbẹ fún ọ kì í ṣe dání kọ́ ọ̀rẹ́ ní sùkú kì í ṣe dání kó o fún lọ́wọ́ oúnjẹ torípé náà ní bàbá ó sì dáhùn ìyá àti ẹ̀ màtàkì ọ̀rọ̀ bá ń ké ẹ pé ti ti sọ́dọ̀ rẹ̀ àkókò ẹni báyìí èmi ní màá tọ́jú rẹ̀ ṣòmígbà náà lẹ́nu ìlà ayọ̀rẹ́ ìṣòkà ẹni pé ìdítọ́bì fún mi ìzàká ni pé bóyá òfin lè fún kọ̀lẹ́tà àti jẹ̀ǹdọ́ká di ogún rẹ̀ ama ìdáhìlẹ̀ ńlẹ́kàn lẹ́kà àwòládùn mọ̀tẹ́sí ni ọ̀bà ní àwọn ọmọ kankan láyé ọmọ ìyá mi kan ènìyàn ní kí n túmọ̀ sí pé kí yàrá fún mi ìdòwú èèyàn irú ọmọ ìyá báwọn kò ní lẹ́tọ̀ọ́ láti gbà níbi zàká kọ́ọ̀lù wọlé àlùkò ọ̀rọ̀ tá a fọ́ àwọn pẹ̀lú kòkòrò lára wọn tí wọn lẹ́tọ̀ọ́ láti gbá ní zaka oníkẹsẹ̀rí ìlọ́wà. sàyíká ni lùmọ̀dákì kọ̀ọ̀dúnmọ̀ nǹkan àfihàn ṣé n tọ́sí yọ zaka tó bá ní alásùnmá kan alásùnmá yìí jọ mílíọ̀nù ni ogójì mi ni kìí ṣe mùsùlùmí wọn lọ ká ní mìsíkìnì náà ó kódà kọjá aláìní rárá ọ̀fẹ́ ẹ̀ sórí ẹni bá náà kò ní lẹ́tọ̀ọ́ láti gba ní ìjàkà rẹ̀ kí ló fà á torí pé bá kọlá ògùn náà ìjàkà yà ń lọ kàfẹ́rùn torí pé kékeré ni mùsùlùmí nìkan ní ẹni á fún níbi ìjàkà. wọ́n á bẹ̀rẹ̀ sódà pọ̀tọ̀pọ̀ tó wọ́rin ṣùgbọ́n ìtọrẹ àánú sọ́dápọ̀ ọrẹ àfinúfídọ̀ yọ tààrà kò sí ní tó burú bá a ṣe lè fún mùsùlùmí bẹ́ẹ̀ náà lálẹ́ fún kékeré níbẹ̀. kọ́ọ̀lù ọ̀tá àfàtúntò ló fi ń pé wàláàkìn kúlẹ̀mẹ̀ká nìkan àǹfààní fàníhánà lójú ìgbà tó bá ti lè ṣàǹfààní tí ọ̀jẹ̀ ti gbogbogbò àbí ti ẹ̀sà àjẹpé ìtọ́jú àánú àgbégbàká lásìkò ìgbà náà yẹ̀kúnnù akínálà yẹn pé yóò pè é pọ̀ lẹ́sàn-án àti níyọ̀. سورة التطور ينبغي أن ننتيها لمن هو بحاجة إليها من بس يسي سارة يتولي يعني. عنه أنت بالي كل تسيكين يوسي تولي عنه فن إلا سيفو إن بابو كاتا في ولمن ولمن ولمن أعطيته إياها ظهر نفعها وتأثيرها بقى نبتك بكر بس أنفعني ليوسي جونا دادا yóò sì lọ lára rẹ̀ pọ̀ ìrẹ́ ni máa mọ́tò ká fún ní zaka wọ́kàánù yẹsẹ̀ kó ní sọ́dọ̀kọ fi àwòkọ́ tìlẹ̀ ha jà èmi wípé àwọn àfáàfẹ́ yẹsẹ̀ ìgbóhùn wọ́n fẹ́ ká máa ṣe tọ́lé àánú lásìkò bàtà bá rí pé àwọn èèyàn bùkátà sí pọ̀ ní pàtàkì jùlọ fún àdìpáwọn èèyàn bá yọ zakata zakati á yọ gan kò tó gbé àwọn aláìní tó kúnlẹ̀ àwọn tí wọ́n jẹ gbèsè àwọn ní ẹ̀tọ́ pẹ̀lú lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìṣesí báwọn yustahabu an yatadara al-insan lẹ́yìn tí olùbá yẹ zakata wọ́n bẹ́ kí ìwé tó ṣètò orí àánú lẹ́yìn zakata kó lè bàjẹ́ wípé yọ kárí lọ kárí oko wàkàdáyé kàtó wà fi rọ́pẹ̀lẹ̀ àjàtò ẹ̀fáàkọ̀ láti gbà tí wà ní tí wọ́n bá wọn èèyàn síra láàrin ìlú. àìbẹ́ẹ̀kọ́ nínú oṣù Ramadan tó ṣe pé ẹ̀sìn àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ni nínú àwọn àsìkò báwọn wọ́n jẹ́ ká pọ̀ ní ìtọ́lẹ̀ àánú ìjọ́mẹ̀jọ lágbára lẹ́wọ̀n bá àmọ́ tẹ̀síwájú tọ́ba ti á parí tíntínní tó kù ní ìzàká ibi siam àwẹ̀ gbígbà ibẹ̀ ni ààbọ̀ fún kọ́nà kó síwájú ọjọ́ mẹ́jọ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹlẹ́gbàgbà tó lè gbàgbà mọ́ ọ̀rọ̀ sẹ́ra abẹ́láwọn balẹ̀kẹ́lá tó dápọ̀ kí ọba san àwọn àpáwà ní ẹ̀sàn olóore eléyìí tí wọ́n ti bá wa sọ ní àsìkò yìí kí ọlọ́run kó dápọ̀ kó jẹ́ kí ó lò fún ẹnì kọ̀ọ̀kan wa nígbà yìí a lọ ka àwọn ìbéèrè tí yẹ wà ní iwájú wa ìbéèrè alákọ̀ọ́kọ́ níbí wọ́n ní pé kí ni ìdájọ́ obìnrin tí ó kírun tó lọ fi máa yálà nínú ilé dàbí mọ́sálásí ṣùgbọ́n kò lo sọ́ọ̀tì láti kọ́ fa ẹsẹ̀ rẹ̀. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله هذا تسمع الله هذا لو كانت الرسول النبي محمد ó kírun sùmọ́tì ògbó ẹsẹ̀ rẹ̀ a ti sọ nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tó kọjá pé tábà ń sọ nípa ìtọ́jẹ́ ìhòòhò obìnrin lórí ìrun gbogbo ara rẹ̀ pàápà ìhòòhò ni àyàfi ojú àtọwọ́ rẹ̀ ìyẹn tí bá ń kírun níbi tó ṣe pé ọ̀sọ́kùnrin bẹ̀. wọ́n á ń kírun níbi tọkùnrin wà àtọ́jú àtẹwọ́ méjèèjì ní gbò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn hànẹ́bílà tí wọ́n sọ àtàwọn ṣàfihàn ṣùgbọ́n àwọn màlìkíyà àwọn pín áwọ̀rọ̀ wọ́n pín sóríṣiríṣi mọ̀gálábọ̀ ọ̀nbẹ ìtọ́jú mọ̀káfáfà ọ̀nbẹ mọ̀gálábọ̀ ni pé ẹ bá jẹ́ ọkùnrin lórí ìrun tọ́ba ti lórí aṣọ tí ó gbòòrò ẹgbẹ́ kò rí rárá ó sáré ní tí ó bo ọ̀pá ọmọkùnrin rẹ̀ àti kóró méjì tí ń lábẹ́ rẹ̀ àti aliya tẹ́lẹ̀ abẹ́ awẹ́ òbí rẹ̀ méjèèjì tọ́ba tí ní tó lè bo àwọn rẹ̀ tó mú gánlá bẹ́ẹ̀ nù. obìnrin ó gba obìnrin lọ́dọ̀ tí wọn náà ìhòòhò ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àhànàfíyà àwọn ní akókò díẹ̀ pé kó bójú bí fẹ́ẹ́ rẹ̀ kì í ṣe dandan ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ni pé gbogbo ara obìnrin pátá ìrọ̀rùn ni àfojú àtọwọ́ tí bá ń bẹ lórí nù. Oòrùn obìnrin wa ń kọ́ ìtọ́ tẹ̀wọ̀n jù ni pé oòrùn obìnrin kì í ṣe òòrùn náà láǹtọ̀rọ̀ pé fìlìkàlàm lókun ìgbà tí ìbá ti máa gbóòrùn sọ̀rọ̀. Àwọn mọ́tàlẹ̀ àṣà rìn gbàtí sọ nípa mọ́ wọ́n ní máa aṣkala lẹ́yìn àmọ̀rùn fasa náà àìṣàtà ìlà wàjáde àìǹdà àjàwà àbá. ọ̀rọ̀ kan nípa àlámàrí ẹ̀sìn ọ̀dàrú mọ́ wa lójú rí káwá lọ béèrè ìdájọ́ rẹ̀ lọ́dún màmá aisha rẹ̀ díẹ̀ ńlá wà lẹ́yà àti ìdáhùn tó kún kẹ́kẹ́ lọ́dún màmá aisha rẹ̀ díẹ̀ ńlá wà lẹ́yà ẹgbẹ́ ohun obìnrin yorùbá ni màmá aisha ò ní láǹfààní láti fún wọn ní èsì lórí tí wọ́n bá bẹ̀rẹ̀ fún wọ́n lọ ìtàn ránàránà. asọ̀lẹ̀ lọ ilé mi ẹlẹ́gbẹ̀rẹ̀ gbèrè yìí pé obìnrin ti ń ṣe idol ọ̀wọ́ tí irú ti kúrò ìdánilẹ́kọ̀ọ́ báyìí wá wáyé ní irú àyè ti wáyé báwo ni yóò ṣe tí yóò wọlé ní àbí yóò dúró níta. ìbéèrè tí yẹ pàtàkì ni fọláńkà nípa àwọn ìdájọ́ ìtọ́jọ́ náà bí haid àwọn afáàjì àmà wípé tí mi bá ń ṣe nǹkan oṣù nǹkan oṣù tí ń ṣe òun a máa sọ àwọn nǹkan mẹ́wàá kan dèèwọ̀ fún láti ṣe a sì máa sọ àwọn nǹkan mẹ́sàn-án kan dídẹ́gbẹ́ fún láti ṣe àwọn nǹkan márùn-ún a máa sọ di ẹ̀tọ́ fún láti ṣe bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ kan pé máa ń sọ ọ́ di ìwọ̀ fóbìnrin láti ṣe ni pé àìmọ́kùtòsì máa ṣe yé de obìnrin lè wọ mọ́ṣáláṣí ọjàde ṣùkọ́ wa pé ìṣẹ́jú méjì mẹ́ta márùn-ún kankan àbíkó tó wàá sọ̀rọ̀ mọ́tò àbíkó kó dẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ìwọ̀ ilé ìfọ́bìnrin obìnrin lè wọ mọ́ṣáláṣí torí àdéhùn àwọn àìsàn rẹ̀ bí yàrá wà á níyà àmì ìdìbò ìrẹ̀ àìsàn ìnáàbù ti lẹ́nu mọ́ṣáláṣí bá mú à ah ó lè jíjẹ náà bá wọn máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àníbi wa ní ayébẹ̀ sókè lẹ́yìn sáté sí ilé adékì lọ́wọ́ tó fi ṣe nǹkan oṣù ní nǹkan oṣù lẹ́tọ̀ ń ṣe kìí ṣe lọ́wọ́lọ́wọ́ ìlúfẹ́ ló wà yí náà fúlájú bàmú tí mo ní ọba mú wa bàmú wa. ìyẹn ni pé obìnrin wọn lẹ́tọ̀ láti jókòó sí mọ́ṣáláṣí kọ́ wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ń ṣùgbọ́n èyí padà rí káàdì nínú tíra táwọn tó débi mọ àlùfín àti lẹ́hàdí tí a kọ ni pé àsìkò tá a wà yìí ó yàtọ̀ sáwọn àsìkò tó ti orí kọjá tó ti lọ. níjọ táwọn obìnrin bá fẹ́ ṣe nǹkan oṣù kó tó darí ní páàdì nǹkan kan yìí èkìtà ni a máa lò èkìtà ó sì máa rin ẹ má jókòó báyìí yóò máa rin ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn àfáà yóò gbèsè wà dáadáa ẹbí tí a bá ti bọ̀ báyìí kò ní fẹ́ ẹ̀ka kò ní fẹ́ ẹ̀rin tó lásìkò yìí tó bá lóbìnrin tó bá lo àwọn tí ń lò lásìkò ìṣẹ́hùn tó láwọn páàdì tó pé yóò fa mu tányányá ni àwọn àfààní kò fi tó burú fúnbẹ̀rin láti wà nínú mọ́sálásí kọ́ wà ń bẹ̀ pẹ́pẹ́pẹ́ ní pàtàkì jùlọ ìdàkà àyàfẹ́ mọ́sálásí dòdò rọ́ọ̀sùn tẹ́gbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ kan bá ń bẹ̀ tí ń ṣe lọ́nu mọ́sálásí tó dáa sí pé nìkan ní ọ̀wà wà níta kí ni ọ̀sán kọ́mọ́ jòkó mọ́sálásí kọ́mọ́ fi pẹ́ kọ́mọ́ bá là wá sá mọ́sálásí pẹ̀lú dámù rẹ̀ ni wọ̀lẹ́ ìgbìyà dúró náà ìlàkì àwùjọ bẹ́ẹ̀ wà á dànà ìyẹn pé kò sí tó burú tó ní bá ti lọ ti ń mẹ́rin lò kí èjì orin kí èjì ọ̀kan olùwà kọ́ gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ olùwà ní olùsùn bẹ́ẹ̀ kò sí ìkí ọ̀lẹ́ ṣe wọ́n lọ ìtàn àlà àlà. Assalamu alaykum. ẹni bèrè bèrè yìí pé kí ni ìdájọ́ bí a ṣe wà nínú December yìí bí àwọn iléeṣẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n á gbé ẹ̀bùn Christmas wá àbẹ́sẹ̀ ìsìnkú fún sálárì December mọ́tẹ́ sanwó December bí a ti tì ní àwọn sanwó wá san seventy pẹ̀tọ̀ bónọ́ọ̀sì tá a ti ṣe àti ṣe ẹ̀bùn ọdún fún yàn pèsè irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àdàbẹ́rẹ́tì òróró ọdún fún wa ń ṣiṣẹ́ pèsè irú nǹkan bẹ́ẹ̀ sáà ní gbà àbíkádà ká pé àfẹ́. ṣé ẹni tó bá jẹ́ mùsùlùmí ní gbogbo ààyè ọyọ kọ́ wà mùtàmáyìrì ọjọ́ ìdíje pé yọ ọ̀dà yàtọ̀ lábàlá àkídà kọ́ yàtọ̀ lábala ìwà kọ́ yàtọ̀ yàtọ̀ dáadáa ni o lábala ìbáwọn èèyàn gbé pọ̀ kọ́ yàtọ̀. bákan náà mùsùlùmí ó gbọdọ̀ jẹ́ wárí án alásàbẹ̀. ogun táwọn yẹn bá ti ń gbà títí gbẹmẹ mùsùlùmí máa ń gbà ogun táwọn yẹn bá ti ń ṣe títí gbẹ mùsùlùmí tó bá yanjú máa ń ṣe. irú nǹkan báwọn kò tí wọ́n yé owó oṣù tọ̀rọ̀ máa ń gbà owó oṣù rẹ̀ rà gbà á ní bá ti á sanwó ní oṣù so báwọn alẹ́ ní kalẹ́ bá fún ni ìpìlẹ̀ fún wọn. sẹ́yìn tóbi kéèyàn bá ti ń ṣiṣẹ́ ọ̀gá àgbájọ bíi kírísítẹ́nì lápẹ́jú o ká máa rí ọ ní aláṣejù gbà á ṣùgbọ́n lọ fún yàn. ẹni pé ìtọ́jú àti fún mùsùlùmí kéèyàn jẹ́ aláṣàjẹ́ nígbà tí wọ́n pè nǹkan yìí òní pínlẹ̀ bíbí àná nígbà tí wọ́n sọ bí ọ̀bí àná kò lẹ́rìí kankan sọ̀rọ̀ ká máa fún yàn lọ́gbọ̀n lórí ẹ̀ kéèyàn máa wá gbà á ìyẹn náà ń kún wa lọ́wọ́ lórí bíbí àtẹ̀ǹsẹ̀ mi bọ̀dá ìtàn àdá àdá. Àṣàna bẹ̀rẹ̀ ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní pé tí alálẹ̀ ní kí èsì mùsùlùmí tí wọ́n wà nínú ìṣòro kan tó ní bùkátà sí owó bóyá ó wà lórí ṣàìsàn ni. Ǹjẹ́ orí ṣàìsàn ọwọ́ ayé wòsàn ǹjẹ́ a lè mú nínú owó zakat káyọ fúnra ní ẹgbẹ́ òfin ṣe rẹ̀ pẹ̀lú pé kìí ṣe mùsùlùmí ìbéèrè tí tán ṣe pàtàkì lẹ́yìn náà bàbá àdúgbò dáná kọ́lọ́mbà ní wọ́n ní lẹ́yìn àwọn mẹ́jọ ìjọ yìí ọ̀sẹ̀ nìkan kan mọ́ tọ́tún lẹ́tọ̀ láti gbàǹdì zaka. kìsì rí ìbá máa ṣàìsàn níbi zaka àmì fún bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò sí ní tó burú níbi ìtọ́rí àánú níbi ìsọ̀yẹ́ ní fífẹ́ dákà fún láti lè bá a fi ẹwà ìsìláàmù ẹwù ìsìláàmù kálí fi hàn ṣùgbọ́n ìjàpá láàtọ̀ hílùlù kàfírì kìfèrí ọ̀lẹ́tọ̀ sí yóò gba owó tán yóò ṣe gbá orí ẹ̀dá yóò ọ̀lẹ́tọ̀ sí ṣùgbọ́n ìtọ́rọ̀ àmì kò sí ní tó gbóró àti ìtọ́rọ̀ àmì fún ọ̀láyé tán náà àlọ́. Adébẹ́rẹ́bẹ́rẹ́ pípín ní ìdájọ́ ìṣẹ́lẹ̀ lórí ilẹ̀ mọ́sálásí àti òkú sísin sí orí ilẹ̀ mọ́sálásí. Òkú tí ọba kún ìtẹ́ ńlá ayé rẹ̀ kọ̀lẹ́tọ̀ fún mùsùlùmí láti sin òkú sílé sínú yàrá gbogbo plọ́ọ̀tù tọ́jú pé odidi ilé mi bí ìbá ti òkú síbẹ̀ ibẹ̀ mi ìsáyìí ní káàkiri kéwìn mọ́. àlejò mi ńlá tọ́jú àlọ́ màsáàkì nàkún kògbóra ẹ má sọ lórí ibi sàárè sàárè yóò fi ṣe náà fìlà ọba tí a ń fi kù lónìí àti sọ níbi tààrí mi kò ní lẹ́bẹ̀ẹ́ láti ṣe mẹ́fìlà yàtọ̀ sí lẹ́yìn mi pé òkúta ń bá ń ṣe ń fi máa lé gbogbo ẹ̀ṣẹ̀ tí ọ̀rẹ́ káwọn èèyàn máa dá wọ́n máa ti bẹ̀ dá. bí a mọ̀ sọ ní jẹjọ agbáde kalẹ̀ lórí ààrẹ lónìí wọ́n ṣe òkúta síbi síbi ìlà síbi ẹgbẹ́ lébàyì. àwọn máa ń tọ̀ ọ̀bẹ tẹ̀sí bí èkó ìṣẹ̀fọ̀ mo ní à nínú ẹ̀yìn náà lọ́ọ̀ gbé ẹ̀ gbé ọba yín lọ síbi tẹ́ ẹ̀kẹ́ ìgbé lọ tẹ́gbà gbé lọ́dún kẹ́rin ilé ilé lọ́dún tẹ́kọ̀ lọ́ máa tẹ̀ síbi sàárè òní tẹ́ sílẹ̀ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ níjà mi sọ pé ìtẹ́ni ká gbé àwọn òkú wa ká gbé lọ àmì bí èso ṣe kìíyà ẹ̀rọ ọlọ́nkà ọ̀rọ̀ jáde láyé àṣàǹtẹ̀ láti ṣàlàyé fáwọn ọmọ rẹ̀ pé ìtẹ́ni kí wọ́n gbé lọ sàwọn nínú nǹkan nǹkan jẹ mí wọ́n bẹ́ẹ̀ kí yóò lójú sàǹdé sàǹdé báyìí ní báyìí lójú wa níyì ah, ni àtúntò dáhùn tí a bá gbẹ pé à ilé mi mọ́sálásí mi lórí ilẹ̀ kan náà nígbà tó ń ṣe ìpè pé ilé rẹ̀ làwọn bá ti nà síta lọ sí ibi tẹ̀ ìdàgbé ẹ̀ bá gba ìtẹ́ ẹ̀jẹ̀ abẹ́ sí ẹ̀kúlé lọ́wọ́ òṣèpẹ̀jọ́ olónílé ìyàwó lóra ilẹ̀ olónílé olóṣèlú náà kíláàsì ẹ bá mọ́sálásí jẹ́ kò ní wúlò mọ́ràn náà káwọn ètò jíṣẹ́ lẹ́yìn tó ti gbà lẹ́nu nínú alóńdọ̀ òkú ẹ̀ lọ́tọ̀ láti fi sínú ilé kámẹ́tẹ̀ wọ aṣọ mọ́ kíláàsì. bẹ́ẹ̀ kábàdé aṣọ ìpalẹ̀ nítawọn afọ aṣọ kábàdé aṣọ ìpalẹ̀ yẹnyẹn ní pété bá fi òkú tí ìbá jẹ́ pé nù mọ́sálásí nù mọ́sálásí ni a bá ti fi wọ́n ní màkìrún òní. wọ́n wá pè màkìrún màtí ìbá rí àwọn ẹ̀rí tí a kó lé tí a kó sí lábẹ́ yẹn ìgbẹ́lẹ́ yìí ṣe màkìrún màtírí àwọn àṣà àgbò ní àgbà lérò kìí ṣe màtírí ìtàwọn àfọ onírò sùn ẹni pé ẹgbẹ́ mẹsíláṣí ẹ̀yìn ìwádìí tó bá ti jẹ́ pé lè mẹsíláṣí ni láyé ṣùlẹ̀hó lè dásìlẹ̀ kọ́bẹ̀rẹ̀ fè kọ́ lẹ́kọ̀ọ́ láti fi òkú síbẹ̀ ṣẹlẹ̀ ń sàn níwá ìtọ́ wa ni ẹja mójútó kálẹ̀ máa ń sàmú ìyẹn sí ní alọ́sí alọ́sí subhanallah wọ́n ti débi tẹ́ gba inú mùsùlùmí náà àwọn tí wọ́n ṣe ìfẹ́rù wọ́n plan rẹ̀ pọ̀ ìdí ìfẹ́rù tẹ́gbà mi ìgbìmí ni pé wọ́n ra ilẹ̀ ìfẹ́rù lọ́dún ten acres tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn nìkan ní wọ́n ra ilẹ̀ síbẹ̀lẹ́gbẹ̀tì síbẹ̀lẹ́gbẹ̀tì ìfẹ́ ara wà láàánú lọ́wọ́ sàlẹ̀ rẹ̀ báyìí ó jẹ́ bí kíni máa ń pè é prime kini à ń kọ prime estate prime estate ní àpè àwọn àwọn ìfọwọ́n tí wọ́n gbé ife yẹn kalẹ̀ àwọn náà fún wa ń kọ́ ilé sí gbogbo ẹgbẹ̀gbẹ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ní akọ́ síbẹ̀ níbẹ̀ náà lọ́dọ̀ báyìí lọ́mọ tó tẹ́ni akọ́kọ́ wọlé báyìí síbẹ̀ sí yàrá níbi tá a bẹ́ kó sí i wọ́n kọ́ ilé síbẹ̀ wọ́n tún wá ń sọ ìpàfẹ́tì ẹ̀dùn ní wípé kò sí bí ẹsẹ̀ lè sèkó sèkó sèkó tó fẹ́ẹ̀rẹ̀ àti ìkùnmọ́lẹ̀ kò di àwọn kí lẹ́ẹ̀ máa ń dá títì dá títì dá títì wọ́n ti fi egbòni kí tọkọ ọmọ ìdàlọ́ tọkọ tó ń tọ́wọ́ àti ẹ̀mí lè tẹ̀rù mọ́lẹ̀ rárá ṣùgbọ́n tí wọ́n á ṣe tó wá kù díẹ̀ káàtó ni pé wọ́n ní ń bá sàárè òkú kọ̀ọ̀kan lóṣù ọlọ́run yẹn tó tọ̀ ẹ̀ẹ́dún tẹ̀ bá nígbà kíni òkú yìí o ẹ̀fọ́ fọ̀ yìí o kíni òfọ̀ yìí o ẹ̀ẹ́ sódà táyà sì kúta máa lọ bá ìkànnà nǹkan bí alámòjútó mo kíma kíma kíma kíma mo ní ṣùgbọ́n sẹ́ni náà tẹ̀ ń ṣe fi ẹnì kan ní ntí ọ̀gá ní nǹkan ṣe oníbi lọ́ba ní ara báwo bá ti màtọ́ tí ló fọ ní nọ́mbà òkú ìyá àwọn àdúgbò àbáwọn níjọ́ tí nǹkan bá ti fẹ́ yíwọ́ bá ti fẹ́ bí lẹ́nu iṣẹ́ àtẹ̀tí ìwé bá ti fẹ́ dàrú ibi nọ́mbà ni ó wà á gbogbo ń tà àtẹkọ́ sílẹ̀ tí a fi ní wọ́n mẹ́sì kú lé yọ padà sẹlẹ̀ o yóò wà báyà rẹ̀ pé tọ́ ọmọ ti fẹ́ máa sùn bàbá ọmọ yẹ kó oṣù òkú ọlọ́dún máa sùn ní ẹ̀mà máa wí. ó sì yẹ máa ń sìn ẹgbẹ́ mi yé ọmọ àwọn òṣìṣẹ́ lórí ẹ̀ ó ní mímú ti àtọ̀rọ̀ tí ń sọ tí mo sọ̀rọ̀ bí sí ìparọ́ dé kí àwọn kan àtẹ́fẹ́ máa ké pé ìyá àwọn ọkọ̀ dúkan ni ọkọ̀ láti ọkọ̀ dúkan ń bá wá síbi ọmọ àwọn sábẹ́ kẹ́kì yìí pé nígbà tó pẹ́ ọ̀la ni yóò kọ́ dókà tí àwọn ìmọ̀ràn tí wọ́n fún àwọn fẹ́ wá àtàn à gbogbo nǹkan dà sí nínú ilé ti lọ́nà sí. wọ́n lọ wá sí ìfọ́sù kan wà nígbà ìjọ yìí lọ́nà wa ni kò fèrè bí ó lọ́nà yìí pé mọ́síláṣí ìsèkítà mìíràn sí sí mọ́síláṣí láti ìsèkú sí kò ní wúlò láti fi kírun náà bẹ́ẹ̀ náà ẹnìkan wá bèrè ọjà lọ́dọ̀ rẹ̀ ọ wá lóhùn ni kò wá ní ọjà yìí ọ wá lọ sẹ́lẹ̀ ọjà lọ́dọ̀ ẹlòmínà ti ń ta ọjà ṣùgbọ́n pé tó ń lé ó ti fi owó ti ẹ̀kọ́ fún láti fowó tiẹ̀ náà fún ọjà náà kí ni ìdájọ́ sẹ̀rí àlòrí lówó tó fi kú. ó bá ṣe wípé ìgbà tó lọ gba ọjà lọ́wọ́ ẹni tó lọ gbà lọ́wọ́ rẹ̀ òun bá ti san owó ọjà ó ti sanwó rẹ̀ kì í ṣe pọ́ gbà pé ìmọ̀ ti tàtà mọ̀ wọ́n wá ó sanwó rẹ̀ nígbà ó ti sanwó rẹ̀ òun ti rà á nù nígbà ó ti rà á ó ti màlága rẹ̀ ni tí ẹ̀ bá ti níkàpá lórí nǹkan èèyàn níkàpá tasọ̀rọ̀ fáàtì lórí ẹ̀ ìyẹn lè ta ìyẹn lè bóyá ìyẹn lè gbàdéyà kò ní ìgbà ṣùgbọ́n bí ẹni máa ń lọ́dọ̀ wa ni pé yóò kà mú lọ́rùn oníjà yóò fowó sí ẹ̀fọn yóò lọ tà fún yàn ní ọ̀rọ̀ wa bàtà èrò ìwé ìwé bá pọ̀ lọ́sẹ̀ lọ́wọ́ eléyìí ṣe ń fà òun kò lẹ́tọ̀ọ́ ní ìṣẹ̀dá Islam. tó àdìsí wa lórí ẹ̀ pé nǹkan tó ọba tà àdìsí ọba rà tó ò tí ì tó ò tí mọ̀ lọ́sì ìta tó kò lẹ́tọ̀ọ́ ní ìṣẹ̀dá Islam gbà kọ́ lè gbà kọ́ wá tà kó ní iye tó gbà yẹn kọ́ lọ bẹ́ẹ̀ nílẹ̀ tà kọ́ wá kó owó ní tó gbà. àti pé bóyá bó ti lọ bá yẹn ni. ọjọ́ pé ẹ̀ka mi ń tà á ní ẹ̀rẹ̀ náà ni ó fẹ́ yóò àwọn èrò ṣe bẹ́ẹ̀ mọ tó bá ṣe bẹ́ẹ̀ àti ní nǹkan ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò sí tó burú wọn ọmọ rẹ̀ àlọ́ ni. ẹni bèrè bèrè pé ǹjẹ́ ìgbàláyé wà ń tà ná pé tọ́ báyọ̀ dáhùn bá ṣe wá ní olóyè ìgbàdáwọ̀ lásìkò yìí kọ́ ẹwé àwọn ará ilẹ̀ ó wá ẹgbẹ́ lọ ṣèwádìí wá wá ṣèwádìí nípa bí ẹ lọ pẹ́ẹ́sì ìjẹ́ ń ta góòlù lásìkò dàbí kan tọ́wọ́ adébẹ́ ìjẹ́ níbẹ̀ náà ta lè mú ìjẹ́ ń ta ara lọ kọ́ bá ṣiṣẹ́ irúṣẹ́ náà tó lọ́kùnrin sábẹ̀ wà láàmì nínú àlehàbẹ́ balẹ̀ fún nínú zakati kòtọ̀ ẹgbẹ̀lẹ́ láti owó ọ̀la nínú zakati àtẹ̀yẹ̀mí náà àbí kó gbogbo wa ní ọwọ́ bá lálejò àwa sí ní àlejò àti afúnà ló ń jẹ nínú owó zaka. èkéyé owó zaka ìfi owó tàbí fi ń ṣe àlejò owó zaka ọ̀tọ̀ afẹ́síyàn lálejò ọ̀tọ̀ ẹni tí a máa ní kọ́ bá ní ṣe ìwádìí nípa èlò ní zakato lásìkò sí i. pẹ́pẹ́ ọba níbi kọ́ ra dátà tí o sì ní dátà ó lè lò táyì ní dátà o sẹ́fù ló ti zira dátà ti di gọ́ọ̀mù tí wọ́n fún lówó ọ̀bí ọ̀rọ̀ mi mà. wọ́n bá ti fún lówó tọ́mọ́lágbára tí o bá lágbára rẹ̀ tọ́mọ́lágbára rẹ̀ kó ṣe kò sí ní àwọn tí a ní kò sí kẹta kò sí kẹta lórí zakato kan àníjọ́bí lè gbà ń bẹ zàká tọ́ba jẹ́ pé fàkìrì bá ní aláìní rárá abẹ́ntí òní tó àbẹ̀ńgbèsè àdìkánná àwọn ọ̀rọ̀ méjì ọ̀gbìn dájú kan bá mi ṣùgbọ́n ní ìtòlẹ́ tọ̀ wáyé yá kì í ṣe kánná àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn afọ́ ìjọ sí òru ẹgbẹ́ ìjọ zàká fún àwọn ìyẹ̀mú ìṣe àmìlú náà léyà àmìlú náà léyà gbogbo iṣẹ́ ti ẹ̀ pátá lórí àti gbà lórí àti gbà zàká lọ́dọ̀ àwọn tí lẹ́yìn tí a bá gbà tán wọ́n tọ́jú rẹ̀ lẹ́yìn tí a bá tọ́jú rẹ̀ tán àwọn owó tó wá pé iṣẹ́ mẹ́ta tí a máa ń ṣe mu iṣẹ́ òdodo iṣẹ́ sì ni. a sọ̀rọ̀ lọ ilé mi ẹlẹ́bẹ̀rẹ̀ pé tí a bá yọ kàkàtà nìkì owó tá a bọ́ wá nílẹ̀ owó tó ti sàkà bọ́wọ̀ ǹjẹ́ a lè mú owó bẹ̀ kọ́ kọ́ ìbéèrè lẹ́yìn tí ẹ̀rọ wá jẹ́ pé jẹ́tọ̀ ti béèrè nìyẹn bóyá kí wọ́n wá sàlàyé. tábà ń sọ nípa zaka a sọ àwọn oríṣiríṣi zaka ti ń bẹ zaka àwọn oríṣi tìjára ó ń bẹ ẹ bá bẹ́ẹ̀ di igba tẹ́bọ̀nbi àwọ̀ kò lè bọ́ǹbi zaka tó ń rẹ́lẹ̀ tìjára tọ́ba ní zaka àwọn oríṣi tìjára lọ́wọ́ a sọ nípa abẹ́yẹ oṣù yọ bẹ́ẹ̀ yóò ṣe yẹ ni pé gbogbo ọjà tó yàn mí wá èlé mi ń ta kọ̀ọ̀kan lónìí tọ́kọ́ yọ zàkàmù eléyìí fifty thousand lọ́dẹ̀ eléyìí eléyìí eléyìí àwọn àti gbogbo ẹ̀jọ́ lẹ́yìn tàbá tá a gbé dépò pé àti tà á lẹ́yìn rẹ̀ àwọn àrùn pé owó ìgbò ní lọ́wọ́ ní báńkì èyí ò sí náà owó ìgbò tó nínú ilé èyí ò sí náà àwọn oní ẹ̀jẹ̀ mi lówó tára dẹ̀ èyí ó sì máa. àti ẹ̀bá sí gbogbo ọ̀jọ́ tán àwọn olùmí náà wá jẹ lówó èyí ó wàá yọ ọ́ ìtọ́ba wá ṣẹ́kù ńbẹ̀ divided by forty omi zaka. bóyá táwọn èèyàn gbọ́ yìí ni pé èèyàn ní wá ń àtúkú one point one million ní zaka wọ̀ òun wá níbi fifty million ọwọ́ ara yọ sí one point one million rárá o gbogbo tí ẹ bá nílò pátá gbogbo ẹ divided by forty lórí kọ́ ìyá ọ̀tọ́dún kẹta lẹ̀ rárá. ètò ìyá kan lè yọ ọ́lẹ̀ sẹ́nu àwọn àkókò ni pé ìyẹn ti ní one point one million lápẹ́jọ́ ní ìdájọ́ bíi ìsọ́bù zakat. ṣùgbọ́n bí kàn sí yìí pọ̀ tí ìwà lè yọ kọ́dọ̀ kan tó yí pa àbẹ́yìn ò lè yọ ibi táwọn àwọn afáàtì tó yẹ yìí ni àwọn kan ní kò tí ì lè yọ torí bí kò tí ì pẹlẹ ṣùgbọ́n kò sí ní tó gbẹ̀rú láti ṣe bẹ́ẹ̀. ara mùsà alákọ̀tún ní kàyọ̀rọ̀ ọ̀tún ni ìyẹn sọ alápàá ń tètè lọ síbi iṣẹ́ rẹ̀ ni sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. ẹni bèrè bèrè pé kí ló dé tó jẹ́ pé àbúrò gbàdọ́ mọ̀tọ́lì olùkà ní wọ́n tó dá pọ̀ lẹ́yìn ìgbà nílẹ̀ àwọn kálukú ní nílẹ̀ àmẹ́rẹ̀ rẹ̀ tó ń bá àwọn ojú òkú lórí kí lọ́sọ̀rọ̀ kí lẹ́sẹ̀ jọ wọn ò lẹ́sẹ̀ kankan ju pé àwọn lágbáwá ní àkókà máa ń wá ṣàkàtì ṣídà àfọ̀mí hikmatin bá nígbà lọ́sọ̀ bẹ́ẹ̀. ẹni tá a lè pè lọ́rọ̀ yẹn ilẹ̀ tó dúró sí ọ gbẹ́ngbẹ́ngbẹ́ng lọ́jọ́ ìṣòro lọ́jọ́ líle nígbà tí bá ń bẹ̀rẹ̀ rẹ̀. tó nígbà táwọn mùsùlùmí tí a ní sọ̀rọ̀ nígbà tàbí làwọn bàbá náà ṣe àwọn bàbá náà ṣùgbọ́n àwọn bàbá àbẹ̀ ṣàǹfù àtàwọn bàbá náà fàlì àwọn òòrùn òòrí òòrí òòrí tí a rò ń tàn yẹ ìdí ìjọba wípé wọn ò sínú àwọn tí alẹ́ harama kò lè kàkà tàbí tàbí gba kọ́mọ́sù àbí náà a sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn síwájú kí a tó ka ìbéèrè kan sí ìtọ́ni ilẹ̀ ẹgbẹ́ tí ó ti lọ ẹgbẹ́ ọlọ́run kan ó ní ìgbìtọ́rẹ àmì ẹnì kọ̀ọ̀kan wa ẹni náà wà ní iná àìsàn tó ní agbára stroke ní àìsàn náà àwọn aláṣẹ náà sábà ní stroke níyàn àwọn náà máa tó lè kọ́ọ̀sì ṣùgbọ́n ẹni tó wọ́n ìkànnì tó wá ṣe gbogbo fámìlì gan kálukú gan tí ìyẹn tó sàánú ni wọ́n gbà tàrí wọn bàbá ní pẹ̀tọ̀ ìjẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà bá ní lágbára káàmẹ́ ti dá sí tọ́lọ́run ọlọ́run bá àìsàn tí ó ju agbára wa lọ ọlọ́run bọ̀ níbi ṣe ẹnì kọ̀ọ̀kan wọn. kò sí ṣe ń dábẹ́ àwa ká ìwé tí yóò lé aláàdí dámọ̀ sáré káàkiri ọlọ́run dá wà láàmú ju ìmọ̀ ẹ̀ wà lọ. náà àwọn tó gbé àti bá dá sí o ẹ ká mọ̀ mọ́ wá sí iwájú. náà ẹni bèrè bèrè pé ẹ dákun ẹ dára mú àpẹẹrẹ fẹ́ ìwù wá wọ́n ní bẹ̀rù náà ti yí àwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ìbẹ̀rù dákan pé bí àwọn àgbàbọ̀ mi ní kí ni. ẹ̀gbọ́n níbẹ̀ ni nǹkan ọdún táwọn mùsùlùmí tí wọ́n jagun tí wọ́n ti jà ṣùgbọ́n sẹ́yìn báwọn ọ̀tá ṣe gbọ́n pa àwọn mùsùlùmí náà jẹ́ ti ọ́ wọ́n tán ti létílé sọ àwọn táwọn mùsùlùmí báyìí tó wọ́n jagun bẹ̀rù ìjẹ́ ń pè ní sẹ́yìn òní. sọ láti lè bá àgbàlá wọ́n wá pálẹ́ láti gbálà ìlẹ́kùn rẹ̀ ká tún fi mú àwọn ìdájọ́ tó dé ọ̀mọ́ fọ́ọ̀mù wà ní títà. náà oníbèrè bèrè pé ìjẹ́ ọ̀tọ̀ nínú Islam kí èèyàn méjì yára ọkùnrin méjì tàbí obìnrin méjì wọ́n máa wẹ̀ papọ̀ ní ilé ìwẹ̀ tàbí ọkọ àtìyàwó wọ́n wẹ̀ papọ̀. ọkọ àtìyàwó ìlàrí ẹ̀rí fún màá ń ṣàròlí àláwọ̀ àníyá àwọn àtàníbí àjọ máa wẹ̀ papọ̀ táwọn sọ fánàbí pé dáhùn fánàbí náà sọ pé dàáyìn ti gbálẹ̀ èmi lójú nǹkan ló gbá ìlú àti tí wọ́n ń dé ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin ìlọ́lẹ̀ ìwà. Assalamu alaikum. àwọn oníbàràǹdà. Thank you. láti lórí máa pẹ̀lú oríta kẹ́ máa ń da ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀. Gbàgbé máa ń tẹ̀lé ẹgbẹ́ ní ìrọ̀lẹ́ lọ́gbà fún àtúntò lọ́wọ́. Àjọ àjọ ilé ìrìnà ọ̀rá wọ́n lè tètè kápá àwọn ọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ ìjọ ó lè tẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ àgbà tí wọ́n lè adatẹ́lẹ̀ níjẹ́ tó máa ní ń fẹ́wọ́ ti baranda ní. Sèǹtì òfin ní jẹ́ baranda. Ọjà tó ti mọ̀ pé ìwò ní ilẹ̀ kí wọ́n tó wá béèrè rẹ̀ kó ti lọ kó lẹ̀ láwìn lọ́dún pé alẹ́ ní nǹkan ìsanwó kó ti wà lọ́dọ̀ rẹ̀. Sọ́gbà tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀tá ara baranda ní ọjọ́ tí àpárí ìgbésẹ̀ ń bí mi jẹ́ lẹ́nu ọjọ́ ẹni ò ní ṣùgbọ́n ní báyìí ní ẹlẹ́rà lọ́dọ̀ rẹ̀ láwọn ìjà náà. Àníṣẹ́ tí ó fi mú ìbọn, ó wọ́n ọkọ̀ sanwó ní tí ọ̀la ti sanwó kọ̀. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا لأنفسنا طرفة عين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك